ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خر الحديث كتاب الله وخر الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adápẹ́ fún ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala àtọ́rọ salatu fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run ọlọ́run ìmọ̀ bá wọn sọ̀hábọ̀ ń ṣe ọlọ́run àwọn ará lé ń ṣe ọlọ́run ọba kí mọ́ bá wọn ní آه، ان شاء الله اتما تو تسواجو ني اني لوري ايوكا في الايلة نترى بلوغ المرام من جمع ادلة الاحكام حديثتي اجبيه ونيوسة الله لابي باب البر والصلاه ó jẹ́ hadithi ẹlẹ́kẹta títí afáwa al-Mughira bin Shu'ba kò tí ẹjẹ́ sípé hadithi yìí a ní àǹfààní láti parí ẹ̀ àmú àlàyé wa lórí ẹ̀wà dópin a máa tẹ̀síwájú lórí ibi tí a bá àlàyé dé ní ọ̀sẹ̀ tí ó lọ قال ابن حجر الأسقلاني رحمه الله وعن المغيرة بن شعبة أن رسول الله صلى الله عليه وسلم قال المغيرة بن شعبة أني ندوى محمد صلى الله عليه وسلم لي إن الله حرم عليكم عقوق الأمهات شاء الله محمد صلى الله عليه وسلم وشي لي ولي ولوري kí ni nǹkan náà òkúkọ al-ummahat ìmá sọ̀rọ̀ àbí ìmá ṣe ìṣe àbí ìmá wíwà léyìí tí yóò jẹ́ kí àwọn òbí pàápàá jùlọ àwọn màmá wa kí wọ́n bínú sí wa kọ́mọ́ dùnú sí wa ṣíṣẹ́ màmá anábìlọ́lọ́wọ́ bá ṣe lé èèwọ̀lẹ́wà lórí adékúyẹ́ra wa yí pé anábì sallallahu alayhi wa sallam ó fi màmá fi ṣe àpèjúwe ni ó túmọ̀ sí pé àwọn bàbá wa a lè rí wọn fín a lè má fún wọn ní ẹ̀tọ́ wọn rárá àti bàbá àti màmá a gbọ́dọ̀ ṣe dáadáa ká fi dáadáa bá wọn lò torí pé màmá wọn jẹ́ ni tí ọkàn wọn lẹ tí wọ́n sì ní agbára púpọ̀ láti lè béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ọmọ eléyìí ló fà tó ṣẹlẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fi ti ìwọ wọn síwájú ìwọ bàbá a ti ṣàlàyé lórí hadithi yìí ní jókòó wa gbẹ̀yìn nínú tí ọlọ́run bá tún ṣe léwọ̀léwọ̀ lórí anábì sallallahu alaihi wa sallam tó kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú ẹ̀ nínú hadithi yìí náà ni wa wa'ada wáàbí ìbẹ̀lẹ̀ oníṣàlàyé fúnra wa pé ìlànà kan ni tí àwọn èèyàn máa ń ṣe lásìkò àìmọ̀ká pàtàkì jùlọ láàrin àwọn alárúbáwá bọ́lá bá jogún ọmọbìnrin fún wọn wọn á rí mọ́lẹ̀ láàyè torí pé wọn ò rí oore látara bíbí obìnrin eléyìí haramu ni àti ṣàlàyé sẹ́yìn níjókòó wa gbẹ̀yìn pé eléyìí ò gbọ́dọ̀ jẹ́ ìṣe àwa mùsùlùmí àtọkùnrin àtobìnrin tọ́lọ́run bá jogún fún wa nínú ọmọ ká gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ìyẹn máa dúpẹ́ fún ọlọ́run kó tó máa béèrè wípé kí ni ìyàwó òun kí ló bí àbí kí ni ìyá ọlọ́mọ kí ló bí àkọ́kọ́ dúpẹ́ fún ọlọ́run bíbímọ kìí ṣe nǹkan tó rọrùn níní ọmọ kìí ṣe nǹkan tó rọrùn gbogbo lọ́kọláya kọ́ ló ń bímọ gbogbo tó sì ń bímọ kọ́ ló ń bí tó ń fẹ́ tọ̀ ipé tọ̀ ìyàwó wa bima àbáralé wa bima ọ̀pẹ́ nìyẹn tó bá fún wa bí ta fẹ́ ọ̀pẹ́ ní ìtún nìyẹn àmọ́ kí ká ẹ̀mí ìmoore hàn bí kan níyàwó ní kí ló bí alhamdulillah tó bá bóbìnrin kọ́ obìnrin ló bí á ah, alhamdulillah tó bá bọ́kùnrin kọ́ kò sí ti ṣe ọmọ nínú méjèèjì ilé ilẹ̀ ni a ti ṣàlàyé sẹ́yìn nínú al'umuru aljahiliyyatul ula nínú àwọn ìwà ìmọ̀kan tó gbàlú gboko bá àwùjọ ní ayé jọun sí ìsìláàmù tó wá láwà lójú kúrò níbẹ̀ lẹ́yìn náà wà má nà án wà hàd nínú tí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó ṣe lé wọlọwọ lórí òun náà ni má nà án kákọ̀ fúnra wa àbí kákọ̀ fún yàn ká ṣe ahun ká má nà á ìntọ́lọ́ ní ká ná léra wa lórí ní níná tọ̀rọ̀ yàn àbí tá a ná lórí àwọn tó súnmọ́ wa tó wà lábẹ́ wa bí òbí bí ọmọ bí ìyàwó tọ́lọ́ tó ṣe lọ́rọ̀ yàn léwa lórí àbí láti lè mú ẹ̀tọ́ ọlọ́run nínú dúkìá wa azakat asadakat ká wá diwọ́ ká má fẹ́ mú ń bẹ̀ ọlọ́run bá ṣe léwọ̀ wàhálàtì bọ́lá ṣe ṣe léwọ̀ fún wa láti máa ká ṣe àwọn síbi ìmọ̀ náà lórí tó jọ́ràn yàn léwa lórí bẹ́ẹ̀ náà ni ọlọ́run tún ṣe léwọ̀ fún wa náà nìyí ká tẹ́wọ́ pẹrẹsẹ láìláàlà kò sẹ́ni tá ti ń fún lówó òṣèta kì í ràn lọ́wọ́ àìbìkítà ṣẹni ẹ fẹ́ lò ó láti lè fi wójú rí ọlọ́run àfẹ́mọ̀ bẹ́ẹ̀ sì ni kò yẹ kó rí bẹ́ẹ̀ mùsùlùmí máa ń bìkítà ni ọlọ́run wa ta'awanu ala al-birri wat-taqwa wa la ta'awanu ala al fẹ́ntà bá máa pé tọ fún àǹfààní títí ẹ̀ àbí fún àǹfààní kí ilé ayé lè bá lè rọrùn fún láti lè fi gbé ìlera kúrò fún tọ̀hún àìnáwó fún yàn lẹ́yìn tẹ́ni yẹn tí ó fi ṣe ọlọ́run tí ó fi takùtọ̀ ọlọ́run tó kákan tẹ́wọ́ wálẹ̀ pẹrẹsẹ láì làálà láì lófin láì ní kọ́ ìdá láì ní dọ́bítù máa mú onígbówá ó mú mẹ́ẹ̀. onísìgá wa omume mú mẹ́ kèfèrí mùsùlùmí wá ó alùsùnà alùbídà náà kọ́ ọ̀nà haram ni fún wa wahad káka mọ fún yàn láì máa ní límìtì láì máa ní bọ́bìtì láì máa ní òṣùwọ̀n a máa ràn yàn a máa fún yàn a máa fún yàn nínú dúkìá fún wa lókùngbà tí ìbínú ọlọ́run àwọn nǹkan èèwọ̀ mẹ́kẹ̀ẹ̀ta yìí àti ṣàlàyé wọn sẹ́yìn ìjókòó wa gbẹ̀yìn nínú ẹlẹ́ẹ̀kẹrin tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó ní kọ́lọ́wọ́ bá ṣe léwọ̀lẹ́wọ̀ lórí onáni wàkàríhà lakum qila wa qal wàkàríhà lakum qila wa qal oníbákanáà kàríhà lakum ọlọ́run kàríyàhà ẹ̀lẹ́ lórí kílá ń pè ní alkaraha alkaraha lọ́dọ̀ àwọn àfóò ní àwọn sọ́là ó ní ìtumọ̀ méjì ọ̀gọ̀rọ̀ àwọn sọ́là gbogbo tó bá ti lè jẹ́ mọ̀kúrú kullu mọ̀kúrú í muharram gbogbo tó bá ti pè ní mọ̀kúrú lọ́dọ̀ àwọn haramu ni eléyìí ní ìpínlẹ̀ tó ti yé lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ nínú wọn arínú wọn tí wọ́n ní laysa kullu makru'in muharraman wọ́n ní gbogbo tó bá ti ń pè ní makru'u kọ́ ní haramu al-imam ibn qayyim al-jawziyya rahimahullah nínú àwọn tírà rẹ̀ ó mú àlàyé wá ní àyè ọlọ́kanjọ̀kan wípé makru'u maslu makru'u ìpìlẹ̀ ní gbẹ́dẹ́ kí ni haram àárín sọ́ọ́rí fún àárín nǹkan tí ó yẹ kúrò táàfin sọ pé kullu makuru'in haram so eléyìí nínú àwọn pàtí àti ṣàlàyé sẹ́yìn ni so that pé sáwárí sábàpè nǹkan ní makuru ìpínlẹ̀ ní kó jẹ́ haram ṣùgbọ́n nígbà míì ó lè má jẹ́ haram tó jẹ́ kí ni ha tí ó jẹ́ tí kìí ṣe haram ṣùgbọ́n kìí ṣẹ̀tọ́ nínú àwọn afọ́fẹ́ sọ pé alkaraha intestine kọ́ máa ní ẹ̀sìn kọ́ máa lọ kú sọ́nà méjì àní karahatu tahrimi irú nǹkan bẹ́ẹ̀ ní máa ń jẹ́ nǹkan haram òun ni máa ń ṣe déédé haram àti mọ̀túnmọ̀tún pè tó ni haram alharamu ma mana'a ash-shari'u anhu ala wajhi al-ilzam man fa'alahu yuqab alayhi wa man tarakahu yusabu ala tarikihi الحرام ó ní nǹkan tí ẹ̀sìn kọ̀ fún wa ọlọ́run ṣe léwọ̀ léwa lórí ó léwa sá kúrò níbẹ̀ débi pé béèyàn bá sá bọ́lọ́run ṣe ní kó sá ọlọ́run tó sẹlẹ̀ tán béèyàn bá wá ṣe é ìtọ́lọ̀ ní kó sá fún òun wá lọ kọlù ọlọ́run fi yàjẹ́ ilá bikini aha jazakumullahu khair ilá in kana lahu طبعا كان عذري اسكيز دي ابيري اكل الميتة كاجر يكون بيتي كيني حرام كي ا كما زين كي انا تو تو يلونو ويلونو وجو كيني داجو حرام بس في القران الله الله سبحانه وتعالى حرمت عليكم الدم ولحم الخنزير وما حلل لغير الله والمنخنقات والمتردية والموقوذة وما أكل السبع إلا ما ذكيتم so يقول الله لكن حرام حرمت عليكم يعني محروم عليكم èèwọ̀ nílé yín lórí kẹ̀ṣì kẹ́bẹ̀. ṣùgbọ́tọ̀ nínú ní ọwọ́ gbẹ̀yà ẹ̀ náà nìyí ọlọ́wà fi kọ́ ìdà sí ó fi ẹ̀dọ̀rọ̀ sí tí ó dòrò bá wà ó náà ti ilá mọ́ tòrótùm ọlọ́run ọmọ tọ́rọ̀ mẹ́ra báàrin wàlá àádìn wàlá ismaili wọ́n lọ́lẹ́ tí ìnira bá wá mú ẹ̀ ó sọ̀rọ̀ nìyẹn tí ó sin tí ó jẹ kìí kó fẹ́ kọjá àlà ó fẹ́ jẹ haramu lórí halali kọ́ àbítọ̀ ó fẹ́ jẹ haramu lórí ó fẹ́ jẹ haramu lékèmóyó ṣàkóso gbọdọ̀ wà so ẹni bá ní ọdún rí in tó jẹ́ haram ó lè jẹ́ halal fún kìí ṣe gbogbo ẹ̀ náà ha àwọn tí kìí ṣe àwọn àzá imú rẹ̀ àwọn àzá imú kò sí tó lè ṣe so ti haram lè di ẹ̀tọ́ fún bó ṣe wọlé kó bí zina kí ló wá dé tó fi ṣe zina ẹ́ nígbà pé ah mo ti gbàwẹ̀ gbàwẹ̀ mo gba monday mo gba thursday mo gba funfun mo gba dúdú mo gba àwẹ̀ dáúdà mo gba àwẹ̀ mọ́mọ́ ẹ̀hẹ́ wọ́n bá lọ ẹ̀hẹ́ wá ní kí ni ara wá ń yún mi ẹ̀hẹ́ wọ́n lọ ṣe dìnnà ara ẹ̀wẹ́ ẹ̀fílẹ̀ ó ní uzuri ó ní làlúrí làlúrí rẹ̀ náà bẹ́ẹ̀ ni lẹ́yìn tí ò lówó lọ́wọ́ tó wá lọ pààyàn ló fẹ́ wá gé orí ẹ pílẹ̀ kò sówó náà ìwò òsì ń dàdé mọ́ bó ṣe wà ẹ́sìn mìíràn lówó sùn àbí tí ò lówó sùn bẹ́ẹ̀ ni mo lówó sùn ọmọ rẹ̀ ńkọ́ ẹbí ń pa wọ́n nígbà tí mi ìrọ́nà àti gbégbá ni mo jẹ́ òfin lọ géèyàn lórí kí n lè fi ṣògùn owó ànàwẹ́ oníhùzùrí ṣé oníhùzùrí aha azima nìyẹn wàlá takùtùlù النفس التي حرم الله إلا بالحق so ní ṣókí ìdáfẹ́ká dì mú òun náà nìké tẹ́fà gbogbo lòun mọ̀ kúrò yẹn káyà yẹn kíni kíni túmọ̀ ìpìlẹ̀ ní kó jẹ́ haram lọ́dọ̀ àwọn apá kan náà wà fà àwọn mìíràn wá ní ìpìlẹ̀ wá ní àmì sọ pé ìpìlẹ̀ ní kó jẹ́ haram wípé a sì wò ó ṣe karahatu tahrim àwọn karahatu tanzih karahatu tanzih orin tẹ́sí ń kọ̀ fún wa ká má ṣe tọ̀ tí ẹ̀bá wá ṣe ń kọ́ kò sí ẹ̀ṣẹ̀ fún tí ò bá wá ṣe ń kọ́ ládàá ń bẹ fún sọ́tìyẹ náà èyí wá láwà tó lè sí wà káríyà lákùn ó ní káríyà lákùn ọlọ́wọ́n bá kọ́ fún yín torí pé àwọn alfáàzù kan bẹ nínú ṣẹ̀ríyà ẹ bá ti rí àwọn alfáàsù yìí àìwádìí ìta ló sọ títí alfáàsù tẹ̀ṣẹ̀rẹ̀ ìfi gbófin kalẹ̀ ni lára alwájib àwọn alfard nínú ẹ̀ asọ́nà àwọn mustahab nínú ẹ̀ onáni alharam títí àbí alhazar àbí ẹlẹ́kẹrin onáni alimakuru alimakuru nínú ẹ̀ bákan náà kọ́ alimọba àwọn gbólóhùn yìí gbólóhùn ṣẹ̀ríà ẹnìkan kì í lò ó tani kí ní yóò ọ̀ràn ẹni lórí ẹ̀kọ́ sí a tó ṣe ajọ́nà ẹni lórí a báyìí ẹni tí ó sọ pé nǹkan kan jọ ọ̀ràn yẹn léèyàn lórí láti lè ṣe yóò jẹ́ ti ìtọ́ka mi because tẹ́tí yóò bá ṣe ọ̀ràn yẹn jẹ́mọ́ kí ni túmọ̀ rẹ̀ ìjìyà wà fún yàn àbí kíní yóò haramu ni o ẹni tí ó sọ bẹ́ẹ̀ kò ní jẹ́ nínú ọmọnìyàn ọlọ́run ni ó jẹ́ lónìí eléyìí yóò haram èèwọ̀ tó dé pé ìdébẹ̀ kí ni ó dì

aya mi hurrimat alaykum adam inte le jẹ ẹ̀jẹ̀ wal mayta okun bete lára ẹniyẹ nínú ẹ̀ kutiba alaykum as-siyam faman shahida minkum ash-shahra falyasum gbogbo àwọn aláwọn gbólóhùn yìí gbólóhùn ọ̀ràn yẹn ni pétọ agbọ́dọ̀ ṣe ìjọsìn fọlọ ṣùgbọ́n nìkan bá wọ́n sùn tó bá sọ pé kìnnìyí o haram halal àbí wájib àbí kíní yóò haram ó sọ yóò ní ìtọ́ka tó ti yé ìdíra Muhammad sallallahu alaihi wasallam kò ní ọlọ́wọ́n bò fún ní kápá gan lé lórí òun gan ni yí ìmọ̀ gbẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni gbogbo tó bá pè ní haramu ọlọ́run ló pè ní haram gbogbo tó bá pè ní halali ọlọ́run ló halal gbogbo tó bá pè ní wájib ọlọ́run ló pè ní wájib àmábèsè ṣáárẹ̀rù iṣẹ́ tí máa ń gbé òfin kalẹ̀ ọlọ́run ni máa ń gbé òfin kalẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni wala qad uhiya ilayka wa illa alladhina min qablik ọlọ́run wa Muhammad sallallahu alayhi wa sallam laqad uhiya ilayka òun ọlọ́run bá ti fi ẹ̀sìn rẹ̀ wọn wa tí wà nábì bá pa nǹkan mí papọ̀ níbi ìjọsìn fọlọ́run la yahbatanna amaluk gbogbo iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́ wala takunanna min al-khasirin ó sì máa bẹ nínú ẹni òfò. ṣùgbọ́n wa kariha lakum qila wa qala kí wá ní gbọ́lọ́rọ̀ àtúnṣí ìrẹsìké ọ̀rọ̀ tí ó lékè nínú ọ̀rọ̀ wọn àfà adúnà tí kìí ṣe haram ṣùgbọ́n tó lékè ò náà ni pé ìlú gbólóhùn káríyà ní ìbàyí kìí ṣe tẹ̀sí so karatu taharimu náà ni àwọn àfáànù wọn ni rárá tẹ̀sí ìrìn torí pé nípìnlẹ̀ ànábìnrin inna Allaha harrama alaykum àbí ó wá débẹ̀ wá ní kí ni wà káríyà lakum àwọn òfótọ̀ ó fi reduce òfin tó ń bọ̀ ní but àwọn afáàmì wọn ní rárá kò sí bẹ́ẹ̀ kọ́ harama aleikum àti káríyà lakum ìmáná wahid wọn ni túnmọ̀ kanáà ní títí yìí ọ̀rọ̀ yẹ pọ̀ láàrin àwọn afáà ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ inú àwọn ìtọ́ka míì nínú àwọn ayálùkùrán nínú àwọn ahadith a mọ̀ pé káríhà eléyìí kì í ṣe kàràtù haramu ni torí ọlọ́wọ̀n ọba tó nígbà yìí ọlọ́wọ̀n ọba ti ṣe léwọ̀ àwọn gbólóhùn mi ti wá tó wá níwà gbólóhùn èèwọ̀ nínú Al-Qur'an àbí tó wá nínú súnà Nabi sallallahu alaihi wasallam sèyí tó lékè ọ̀nà ni pé kàràtù kí ni tàhírìm ni ó ní wà kàríyà lakum qila wa ọlọ́wọ́ bá ṣe lé wọ̀lẹ́wà lórí kíílà wọ́n wí kọ́ọ́lá ó sọ ìtumọ̀ ní pé kíyàn bísí ààrẹ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n mà ní tún ní gíní ó mọ̀ tó sọ báyìí tó ń bá káàkiri nìyẹn àkọ́kọ́ a pé ìdọ́ àtúlùwàkìtì ẹni yóò fi àtúnṣe gíní á fi àsìkò ṣòfò wà ìdá àtìlúwátì káfà àsìkò ṣòfò sí ni yìí kì í ṣe tọ́lọ́run tó ẹ̀ńkọ́rẹ́ ìdí wa ọlọ́run lè wà sáńbẹ̀ ọlọ́run ni wà láàásù innal insana láfẹ́ khusr illa alladhina amanu wa amilu as-salihat ọlọ́run ni wà òun fi àsìkò àlẹ́ àsárì òun fi búra ìgbà ọlọ́rin gbogbo ọmọ nìyàn ń bẹ nínú òfò illalladhina amanu àfi àwọn tí wọ́n ní imani wa amilu as-salihat tí wọ́n ti ṣiṣẹ́ imani wa tawasaw bil haqqi wọ́n máa fi dáadáa lọ́lẹ̀ láàrin ara wọn wa tawasaw bis wọ́n máa fi sùúrù kún mọ̀lẹ́dúwárá yìí láti mọ̀ sí wọ́n wí wọ́n pé wọ́n wí wọ́n pé yóò lọ bí yóò lọ ọ̀hún yóò mọ̀ lọ káàkiri àwọn bá mọ́ sọ pé alwaqtu kafayf wọ́n ní ẹ̀rí àsìkò kafayf ó dàbí kí ni ìjà ni tó o bá fi ìdà gé nǹkan ìdà wọn yóò gé èèyàn tó yẹ kí fi àsìkò àìfi ṣòfò èèyàn jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì pé látara qila wa qala èyí ó mọ̀ sọ àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba tí kò ṣe kí ni tí kò yọnu sí i adamu tasabut Adam tasabut al-akbar kí ẹ máa fi wádìí ọ̀rọ̀ kò ní wáyé bí ẹ máa ṣe fi lẹ́wà kọ́ọ̀là agbélé ọgbẹ fún agbétọ̀hún ọgbẹ fún lásìkò táwa ẹsìn nìyí ó sì rọrùn dáadáa torí oṣù social media ó rọrùn ọmọ àti tìṣẹ́ báyìí sí àwọn àgbẹ̀ wá ní wọ́n náà rí báyìí wọ́n lè ní if you love Muhammad say Allahu Akbar so ti máa yé Muhammadu mi ní sọ <laughs> àwọn ọ̀rọ̀ jákújákú ẹni náà ni ó lè gbé kíní káàkà zuwa ni and if truly you believe in Allah say amin ó sì mọ̀ sí ẹ̀ka àkiri lára kílá wà kọ́là náà ni àwọn ọ̀rọ̀ tó ṣàǹfààní so ìyẹn mọ́ àsìkò nínú àwọn nǹkan tí yẹn mọ́ táwọn ẹ̀mọ́ fi ń ráre jù ó ní time time is the most precious ní tó wọ́n jù bí táìmù kò sí ṣùgbọ́n láìpẹ́ láwọn ọba kì í chájì wa lórí táìmù ó ní táwọn èèyàn wéṣì jù ó wéṣì ẹ̀ jù ẹ wọ́n lọ ní pam pam pam ẹ́ ẹ bá ṣe wà nísìnyí ẹ kó táìmù tó tàbí ojú lọ àmọ́ àrùsáàrùsáà ìrọ̀ táìmù tí mo ti lọ ibi tí mi ti lè yàwó mọ́wọ́ rí ó fẹ́ ní dẹ́rẹ̀ bí ènìyàn lọ yóò máa ń dá bàtàwọn náà wà kékeré òkè wọn náà ti dàgbà ẹlòmíì kò ní mọ̀ kóhun ti dàgbà dìgbà tó máa sọ pé ah bàbá ẹjọ́ ah ta ni bàbá ẹ̀yin náà là ń bá yìí ẹ̀yin bàbá èmi bàbá èmi ti di bàbá ni ah, ẹ̀yin náà ti di bàbá náà nù so táìmù wa pàtàkì púpọ̀ kílá wà kọ́ àlá ìmọ̀ ń dá wà lálẹ́ ìfáǹfà nílẹ̀ amẹ́lẹ́ yóò túmọ̀ sí pé tí àǹfààní bá ń bẹ níbi kí yàn gbọ́rọ̀ bí kó gbé fún tọ̀hún àbí kó gbọ́rọ̀ tọ̀hún kó gbé fún ti bí tó ti yé tí hájà bá wà hájà tó wà máa sàlẹ̀ lórí àbí tí àlẹ́rọ́dọ́rọ́ àṣẹ̀rẹ̀ bá ń bẹ lórí ẹ̀ kò sáburú mẹ́ ṣàgbọ́yé ìpínlẹ̀ òní pín àyẹ̀ṣẹ́ sọ́bọ̀

àǹfààní wíwádìí ó súnmọ́ gbọ́dájú pé tọ̀ bó ṣe gbà bẹ́ẹ̀ kó ló ṣe gbé fún ọ yálà ó dín àbólé ìkànnìyẹn ẹlẹ́ẹ̀kejì ó súnmọ́ gbọ́dájú pé tọ̀ in tó ń gbé bọ̀ nìyí yálà ó dín ni àbólé ni ó lè mọ́ jẹ ohun gangan ní tó ṣẹlẹ̀ ìyẹn ó lọ́rọ̀ ọ̀rọ̀ kábàdùn láti ṣàlàyé sẹ́yìn fíkọ̀ bá sọ fún ọ pé báyìí báyìí báyìí yes tí fíkọ̀ ẹni tí yàn gbára lé bá sọ fún yàn pé òjò ń rọ̀ ìyẹn ò tún túmọ̀ sí pé o lè ṣe tàṣàbùtù ìyẹn ò tún túmọ̀ bẹ́ẹ̀ a lè ṣe tàṣàbùtù tó ti yé àtàṣàbùtù àlàkábàrì ti kọ̀ yóò jẹ́ kí kí náà fi ń pè é yẹ̀kínù yóò tún bí yẹ̀kínù lórí yẹ̀kínù lórí yẹ̀kínù ni ṣókèlè ẹ̀hẹ́ nígbà tí yàn lálùwàlá o lálùwàlá o o ní àlùwàlá o fi kí mọ́gírìbì ókè àsìkò ìṣá ìwọ́tún ọwọ́ àṣẹ kọ́mọ̀ o tún wà lọ ṣàlùwàlá mi láti fi kí ìṣára tí ó lálùwàlá ni mo ní mo tún ṣe lè ni kí ló burú bẹ́ẹ̀ tó díye so nígbà míì sábàbí lè fà á láti lè ṣe sàfàbùtù ní kábàrù ní fi kọba mọ́ wá fún wa ìkànnìyàn ẹlẹ́kẹ̀ẹ́dì ẹ̀ńdà fìtẹ́lì lásìkò fìtínà èyí ń jẹ́ pàtàkì torí pé oríṣiríṣi ni àkàbàrù tó mọ̀ wá ọmọ tó tó súnmọ́ ẹ̀ ó lè gbélé wá ní ọmọ orí social media ẹlòmíì sọ tí ó mọ̀ ìsí kò mọ̀ kò mọ̀ alẹ́ nìkan sọ pé kan nínú àwọn afáàtọ́ ń gbìyànjú nínú súnà oníyàwó ẹ̀ tàtù ìyàwó ẹ̀ tàtù ó tàtù tí ó rí ni láìsí méjì kò mọ́ ó kàn sọ láti fi bẹni ẹ̀gẹ́ ni so ẹmọ̀ ayé ẹ̀hẹ́n ká má ṣàkíyèsí ká má hmm. ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí a mọ̀ rántí pé wàkárí yàlákùn qila wa qala wọ́n wí wọ́n pé wọ́n wí wọ́n pé wọ́n sọ alówí bẹ́ẹ̀ kan bá wá bẹ́ẹ̀ tó nígbà ah, wọ́n mà ní ògbádùn alósọ̀rẹ́ kí ni mo ṣe wọ́n lè má ràn ó lè má gbọ́ dáadáa bẹ́ẹ̀ wọ́n ní kò gbádùn tán sọ́mẹ́ ni pé à ah, nígbà kan ló bóyá ẹni ẹ̀ síkì òun sì gbọ́ yé pé wọ́n ní kò gbádùn pé ìwà rẹ̀ ó dá tó dọ́wọ́ wa o eléyìí máa ń túlẹ̀ o ó máa ń dalérú o ó máa ń dá àwùjọ rú dáadáa ṣùgbọ́n tí àǹfààní ẹ̀sìn máa ń bẹ ń bẹ àbí àǹfààní ìdáàbòbò dúkìá rẹ ní bá ń bẹ ń bẹ kò sáàbòrò ń bẹ a lè gbé ọ̀rọ̀ lágbájá ká gbé fún tàmẹ̀dù ìbílẹ̀ tó pé àwọn ìran mẹ́fà ìran mẹ́fà àti sọ fún wa rí dáadáa tábàgbàgbé àlùkò yìí jíìbà haramu ni backbiting kí yẹn sọ̀rọ̀ ẹ̀yìn haramu ni ṣùgbọ́n àwọn yẹn mẹ́fà kan bẹ tí wọ́n yọ kúrò níbi gíríbà yẹn mélòó ẹlẹ́wádìí rẹ̀ abẹ́mọ́ o mọ́lá greg ta ẹ́ nam òkè ẹfẹ́ dájọ́ àrí àbẹ́nìkó sọ mẹ́fà alákọ̀ọ́kọ́ lára rẹ̀ afáàdì sọ̀tàn látara fatwa tẹ́tí ẹnìkan wá bẹ́ẹ̀ ó ń sọ̀rọ̀ ẹnìkan fún ọ ó sì lẹ́gẹ́ wípé ustaz àfáwọn alẹ́lẹ́ yìí wọ́n bẹ́ẹ̀ kẹ́ fatwa lórí nǹkan tó sọ yìí àwọn àfá ọ̀rọ̀ àwọn àfá ìṣẹ́pá ọlọ́mọdé kí n gbọ́rọ̀ ẹ̀yìn wọ́n ọ̀rọ̀ yìí ṣáájú àbáwọn àfá ọlọ́mọdé kí n gbọ́rọ̀ èyí bí ọ̀rọ̀ bábà ni lébi ọlọ́mọdé ń gẹnu ọmọdé ń gẹnu orí burúkú èyí tó gẹ̀ ń gbóró ìbóyé jẹ́ orúkọ àwọn ọmọye jẹ́ ni ṣùgbẹ́ ìlọ́rọ̀ àwọn afáàṣẹ rí tí à ọlọ́mọdé kí n gbọ́rọ̀ ẹ̀yìn ó gbọ́rọ̀ ẹ̀yìn àìmọ́ gbọ́rọ̀ ẹ̀yìn Bukhari kanáà ìyá wa náà sọ̀hábíyàtì wá bá nàbí sallallahu alayhi wa sallam arábìnrin yìí ọkọ rẹ̀ ti kú lójú ogun ó wá wà láìsí lọ́kọ ṣùgbọ́tọ̀ àwọn èèyàn méjì kan ti propose àti fẹ́ ó wá bá nàbí sallallahu alayhi wa sallam pé ya Rasulullah lágbájá ó bá mi sọ̀rọ̀ ó ló ń fẹ́ fẹ́ mi no ẹnìkan kan jẹ́ propose ó ló ń fẹ́ fẹ́ mi àlejò wa ni ah sórí ẹni tí ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ahun ni o iyèméjì gan ló bá sọ̀rọ̀ náà iyèméjì eléyìí ahun ni o kìí náwó fóbìnrin oníkejì ó lè lóbìnrin kú ẹgbà kìí kúrò kòmókò kìí kúrò léjìká rẹ̀ àwọn ọ̀gbàwó ilé rẹ̀ ọ̀rọ̀ kí nìyẹn ọ̀rọ̀ wájú ní àbọ́rọ̀ yìí bọ̀tó ti rí kí ni al ni tó ti láàgbárí ni kò tọ́ fún àfáà kó lóun ò mèsì torúbìnrin yẹn ti fi àmánà ìmọ̀ tí ń bẹ láàrẹ ó ti fi kọ lọ́rùn wọ́n ah, sáré gíwá náà ah, ọ̀rọ̀ lágbájá sọ́fúnlá aláàzùmá sọ́fúnlá aláàzùmá àmì bẹ́ sọ pẹ̀ ah, kò gbọ́dọ̀ síbẹ̀ kò gbọ́dọ̀ síbẹ̀ báyìí báyìí kò ní fi kún kò ní yọ kúrò. wọ́n ti pé ìyàwó rẹ̀ kalẹ̀ kan tó sọ fatuwa lórí tó bá mú wá lórí ọ̀rọ̀ ìyàwó àbí kọ́kọ́ ẹ̀ kalẹ̀ kò pọn dandan àwọn obìnrin máa lọ bá nàbí sallallahu alaihi wasallam àwọn kìí máa lọ bá lórí ọ̀rọ̀ àwọn ìyàwó lórí ọ̀rọ̀ ọkọ tí wọ́n ti ní papọ̀ tí ó kò sáàbùrú ń bẹ̀ tí ọ̀rọ̀ ẹ̀yìn ni ó lọ dáadáa torí pé àǹfààní ẹ̀sìn ni máa nábì ní mọ́fẹ́lẹ́ yìí mọ́fẹ́lẹ́ yìí ànábì náà ó ṣe fẹ́ lágbájá ṣe ti ọ̀rọ̀ yẹn ẹlẹ́kẹ̀ lónù ẹlẹ́kẹta mọ́fẹ́lẹ́ yìí wọ́n mọ́fẹ́lẹ́ yìí ó dẹ̀ méjì fẹ́ lágbájá ọ̀rọ̀ yẹn yóò tún nù ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ni kò sí tó takò ní lẹ́sìn Islam tó plẹ̀ ẹlẹ́kejì èyí tẹ́ bá sọ dé náà lèmi náà báyìí ti dé o sólùṣù sólùṣù kìí ṣàtúnṣe láàrin èèyàn méjì sọ̀rọ̀ yìí lè wáyé bí ó lè wáyé tó pọ́sibù ká ṣàtúnṣe láàrin èèyàn méjì láì mọ́ sọ̀rọ̀ yìí kò pọ́sibù alọ́ba bí alọ́ba Abdullah mọ́bìnú umoru ah umoru sunkún nígbà tí fi kú ọdọ ó ń sunkún gan umoru sì sunkún ó lé dúró gbogbo tí máa ilé gbárùn-ún ṣùgbọ́n màtẹ́lẹ̀ ìdíbẹ̀ ẹni tó wọ́n yẹ súlù yóò fi ẹ́ yóò fi rọ́ dẹ́ẹ̀dẹ́ ẹ̀kù tó ti yé ni wọ́n fi rọ̀ bẹ́ẹ̀ ló wọ́n sì fara gba ẹ̀gbin ní kó fi gún rege àpẹẹrẹ kan tó nìyẹn èwo tún ni kò sí mọ́ náà atahdir láti lè sọ fún yẹn pé á lágbádá ìdìnà sí o tó ti yé tó rẹ pé oníkálùkù wa káṣọ́wà wa káṣọ́wà wa ó pàtàkì gan-an àwọn èèyàn ó mọ sọ̀rọ̀ rẹ fẹ́ lòmí nígbà àwọn ọmọ tó wà kan bẹ lára rẹ tí ò dá ah ta lẹ́fẹ́ gbéṣẹ́ fún afáàgbẹ́dá ni ẹ́ tàbí pé ẹ mà fáyẹn ni tó máa ṣe plọ́mà ẹ mọ́ ni afáyẹn ni ah ìrọ̀ ẹ má gbéṣẹ́ fún o àkílódé ah, ah ó pa irọ́ jù wá padà wá gbọ́ wá ní ah kò dẹ̀ dá o rẹ̀ ń sọ̀rọ̀ mi lẹ́yìn láì dá o ìsàbúrú mẹ́ o tó pé ìyẹn máa sọ̀rọ̀ tó ti yé ìyẹn máa sọ̀rọ̀ fẹ́nì kejì láti lè fi lé e sákúrò níbi aburú tó ń bẹ lọ́wọ́ ẹlòmíì ṣókìlẹ̀ ṣẹ̀sìn ò ó jókòó dáadáa èsì ẹ̀rọ ọba ẹgbẹ́ isaac àbíbọ̀ ẹ̀dákọ̀ ẹjọ́ ẹnìkan pòpòsì mi kí mo lè fẹ́ lágbájá tani ẹ̀rẹ́fẹ́ à kéékìrún lérí o wọ́n fẹ́ o wọ́n fẹ́ o wọ́n fẹ́ o àmọ́ fẹ́ sísá wọn kódà kó orí kírísítẹ́nì lóbìnrin gan ó lórí gbogbo fẹ́ mùsùlùmí <laughs> ìwà rẹ̀ lórí rẹ̀ bó ṣe mọ́ òun nìyẹn. rárá ẹ̀dẹ̀ ń bà mí jẹ́ tó bá sọ lé ìyẹn ni ò tó bá sọ dín ewu so àtàrír kò sáburú mẹ́ ó mélòó ọ̀yá kò sí mọ́ ìmìtẹ́ mọ̀nà john no kí náà ilé bí ogun náà ojú ogun wà ń bẹ ìyẹn kì í ṣọ̀rọ̀ ìyẹn lè parọ́ lójú ogun but kì í ṣe ká sọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹ́ òun náà ni òun náà ló múnà sí alẹ́ kan yorùbá ló kọ́kọ́ wí lẹ́yìn nǹkan kan náà ni ẹlẹ́yìn fún ilé ẹ̀yọ kan sí ó dé mélòó báwọn má bá dé ẹ máa wá méjì okùn yìí òun náà ni arúwàtò arúwàt gbogbo àwọn afá aládìsí amọ́sọ̀rọ̀ lẹ́yìn àbí abẹ́yìn sọ́ ni àdìsọ́ mọ̀gbẹ́rẹ́ bọ́nà ṣọ́bà láwọn sàábà àwọn sàábì àwọn anábì ọlọ́run kò sáàbùrú mẹ́yìn lè sọ̀rọ̀ wọn lẹ́yìn àwọn ẹni ire tí wọ́n ti lọ a lè sọ̀rọ̀ wọn lẹ́yìn àwọn ẹni ibi tí wọ́n ti lọ lára wọn àwọn ẹni ire afẹ́kẹ́kọ̀ọ́ afẹ́gbà ìmọ̀ afẹ́ tọpasẹ̀ wọn afẹ́ kọ́ṣe wọn bó lẹ́ṣẹ̀ lẹ́ṣẹ̀ kọ́ṣe wọn láì mọ́ sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ làwọn ẹni bí tí wọ́n ti lọ afẹ́ jìnà sí wọn afẹ́ rìnlànà wọn afẹ́ pẹ́ dákítọ́ tó kàn wọn kó kàn wá kò sí gbọ́rọ̀ gbórúkọ wọn òṣèlú jáde á fẹ̀rẹ̀ náà á ó mà ṣàbúrú lórílẹ̀ o so àǹfààní tàbí ń sọ nù ká lè jìnà sí kejì pé fraun ah náà ọkùnrin kákà wá sọ bí ìgbà tí yẹn ń sọ̀tọ̀ lásán sáfà níbẹ̀ ẹ máa bá yòókù yìí nam anabi sallallahu alayhi wa sallam ni wa kẹsìrata suwal kẹsìrata suwal ọ̀pọ̀ béèrè ọ̀pọ̀ béèrè tó túmọ̀ sí pé ẹ̀sìn òṣèléwọ̀ fún wa láti máa béèrè bóòlù yẹn sí ni máa béèrè ìyẹn ma ń béèrè ìmọ̀ oríṣiríṣi ni ọ̀nà tá ma máa ń gbà wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni laaro ọ̀nà tá ma máa ń gbà ima ìmọ̀ àtàfáwùlù ká béèrè ká béèrè àpẹẹrẹ pọ̀ náà Al-Qur'an Al-Karim yas'alunaka anil ahillah yas'alunaka anil anfal yas'alunaka anil khamr wal maisir yas'alunaka anil mahid yas'alunaka anil ruh ó tó sì jẹ́ ìpìlẹ̀ ìmọ̀ igi ìmọ̀ nínú ẹ̀sìn tí yẹn máa béèrè ẹlẹ́ẹ̀kejì ìbéèrè wa lẹ́kọ̀ọ́ alhamdulillah bọ́lá ṣe wá mùsùlùmí kò sí tọ́lọ́run ń pè wá sí tí ò lẹ́kọ̀ọ́ kò sí nǹkan náà ìbéèrè ó lẹ́kọ̀ọ́ tó ti yé ẹlẹ́mà ni á ah, ṣé ẹ kí béèrè tó ń lẹ́kọ̀ọ́ ni níjọ́ tí yìnyín kan bá béèrè kan lọ́wọ́ ẹ̀ níjọ́ tó tọ́ ah ó pé nìyí ẹ̀kọ́ ni olò tó ti yé ìbéèrè lẹ́kọ̀ọ́ o ó lẹ́kọ̀ọ́ ó ní ẹ̀kọ́ dáadáa táwọn afá àkọsílà lórí ẹ̀ ká lo ẹ̀kọ́ tí béèrè tó gbé wá lè ṣe sí ìwọ òfin níjọ tàwọn yẹ̀wúdí táwọn máa ń béèrè ìbéèrè tí ò wúlò fún wọn bẹ́ẹ̀ sì ni kò níjọ nàṣọ́rọ́ táwọn òwúlẹ̀ ìwúlẹ̀ béèrè rárá láti lò ṣe béèrè lẹ́kọ̀ọ́ lára ẹ̀kọ́ béèrè tó náà ní kí ni ká má jẹ́ kí béèrè wa kó máa pọ̀ tó ti yé ẹ̀kọ́ má jẹ́ kó máa pọ̀ tá bá ní kó máa pọ̀ wọn sọ pé iye kan bí méjì bí mẹ́ta bí mẹ́rin bí márùn-ún rárá wo staff tó fẹ́ fi níbi ìgbà míì ìbéèrè méjì ó lè bí ìzìájù inconvenience ó lè bí pápá lẹ́bi níbẹ̀rẹ̀ ẹ máa wo nísìn o kàn rí sàtúnṣe sàtúnṣe orin gan ẹ̀sẹ̀ wọn pàt ẹ̀sẹ̀ wọn pàt sàtúnṣe ẹ̀dọ́kọ̀ ẹjọ́ òun wà lé ọmú sàtúnṣe wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ ọ̀sẹ̀ náà tún sí bó ṣe sọ bẹ́ẹ̀ ni wọ́n lọ ẹ̀dọ́kọ̀ ẹ̀sẹ̀ sáwọn mo dání bèrè kẹ́lá dákùn tuntun mọ́ ah, ọ̀dọ́kọ̀ ah, ibi sọ bẹ́ẹ̀ jẹun lé ni ẹ̀dọ́kùn ah, ẹ̀yẹ kan náà ni ẹ̀yẹ kan náà ni bẹ̀rẹ̀ ẹ̀yà mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́ wọ́n á bèrè tán wọ́n á dẹ́ lóǹtán ẹ̀dọ́kùn onígbọ́nà bí ó ti bọ̀dù tó ti fún jẹ́ méjì nìyẹn o tó kìí ṣe ohun ta ìgbà méjì nìyí a lè láǹfààní ìbéèrè mẹ́wàá márùn-ún kódà ọgọ́rùn-ún gan tí kò ní bí ìzẹ̀ ààjò fún ẹ̀ńtàmì lẹ́pẹ́ aṣọ hálò ìṣesí àfáà tá a fẹ́ bí níbèrè aṣọ hálò wọn ìṣesí wo ni wọ́n wà ó jáfà lójú oorun sáàlẹ́kùn mú ní bèèrè kan ni ó súnmọ́ kò gba rọ́ndàsà ó súnmọ́ kẹ́nà ẹ̀kọ́ lálẹ́ rẹ̀ ah, oríire ò pé ni ẹ́ ṣe ojú òṣọ̀nà fún wọn ni ọ̀nà ah, sáà ẹ̀rẹ̀ ń bú wa ẹ́ kílẹ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ fún ìbílọ̀ rẹ̀ fi kẹ́kọ̀ọ́ ni wọ́n lẹ́kọ̀ọ́ ó pàtàkì púpọ̀ ìbéèrè ìyá máa béèrè ìbéèrè nígbà míì tí ó fa sábà bí ìbànújẹ́ fún yàn wàlá ìtìyàn kúrò láyé ìyá ti máa béèrè ìbéèrè ní nígbà míì tó rà pé kọ ìdí yóò gbọ́ lẹ́yìn ìbéèrè ni á jẹ́ miftah miftah olùkọ́yọ́rọ́t tí ó ń tí ó ṣe oore fún yàn tí yàn kúrò láyé ìyẹn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ìbéèrè tó fẹ́ béèrè àkọ́kọ́ má béèrè ìbéèrè ta ánútù ìbéèrè ta ánútù pé ò ní ṣe kò wúlò fún ọ ò ní ìdí rẹ̀ ó fẹ́ fi ran ènìyàn lọ́wọ́ òṣàkàn fẹ́ béèrè ní àtúnṣán ah, ẹ̀dá fẹ́jọ́ wọ́n láwọn ẹja tó wà lọ́sà oríṣiríṣi ní wọ́n ẹja kan bẹ ẹja ọ̀rọ̀ kún ni ní ìrírí o kò kàn ní pé ṣe mo lè jẹ́ ní márìí sáfà níbẹ̀ ìkànnì ẹlẹ́ẹ̀kejì àìbéèrè ìbéèrè tá a mọ̀ wípé ṣẹ̀rí àga sí bẹ́gilé tẹ́tí ẹni tí ìyàwó rẹ̀ ti pé mẹ́rin ó ti dé full stop sars ẹ̀rákùn mọ́ pé ìyàwó mẹ́rin lálẹ́ ní ọ ẹ̀rákùn ṣe mọ̀ èṣe tí àǹfààní gbà sígbà láyé wá ká ní ìyàwó bárùn ìbéèrè yóò ṣàǹfààní tó ti yé ó mọ̀ pé mẹ́rin ní o

ìbéèrè tó dá sí pé tó bá béèrè rẹ̀ kò sí àǹfààní kankan tí ó bí fún ọ lúrù béèrè bẹ́ẹ̀ mọ́ béèrè kò sáburú mẹ́ kí yàn béèrè ní tí yàn ti mọ̀ tó bí yé fún àníyàn pé kó lè yé mi sí kò sáburú mẹ́ àkùsà mo mọ̀ ọ́ mo mọ̀ ọ́ kàn ní kí tuntun béèrè mélòó ló pọ̀ ọ̀nà láti jẹ́ àmónímọ̀ mo tún fẹ́ bèèrè sí ní ìsáàbúrú níbi yóò tó ti yé ìkànnà pẹ̀lú àníyàn pẹ́tọ̀ kí n tá ti mọ̀ tẹ́lẹ̀ àwa mọ̀ ṣùgbọ́n afẹ́ káwọn tó ń bẹ ń kalẹ̀ kan jàǹfààní ẹ̀ kò sáàbúrú mi yẹn náà kò sáà báyìí báyìí báyìí báyìí ó lè yé wa sí ẹnìkan méjì mẹ́ta mẹ́rin yẹn lè béèrè béèrè nítorí ẹlòmíì àmọ́ níbi yóò ṣe béèrè àwọn sọ́bà máa ń béèrè ọ̀rọ̀ ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àtúnlá lórí ìfẹ́ tí wọ́n ti mọ̀ ó lè ba jẹ́ àǹfààní fáwọn tí ò ti mọ̀ ṣùgbọ́n àbéèrè rẹ̀ so àyè béèrè ìbéèrè ìbànújẹ́ ẹnìkan bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àtúnlá ó ní yàrá ọ̀ṣun lọ́wọ́ aina abi ẹni tó ń béèrè yìí ó mọ̀ kí bàbá òun ò kú lórí ìsìláàmù tó ti yé bàbá rẹ̀ ò kú lórí ìsìláàmù tọ̀ kí ló fẹ́ ká náà sọ kí ló fẹ́ kó sọ kó ní wà náà jẹ́ náà anábì sì ni ah abúkà fi náà rẹ̀ bàbá rẹ̀ ń bẹ nínú náà ah ló bá bànújẹ́ ìbànújẹ́ wá dé bá because ó bẹ̀ tó bàbá òun ò kú lórí Islam lóòótọ́ ṣùgbọ́n tí ò bá gbọ́ lẹ́nu àná ìfún bàbá òun bẹ nínú iná tó ti yé ẹni pé kìíní ò ní tóbi púpọ̀ àbí wẹ́ bóyá tó bá dẹjá kìíyà mọ̀ bọ́lá bá tẹ́sí bàbá mi bàbá mi lè pass tọ̀ ó wá bèèrè lọ́wọ́ àná àná ìwà ni ah bàbá rẹ̀ ń bẹ nínú iná yẹn ni pé lọ́jà kìíyà mọ̀ gan bàbá rẹ̀ ó fẹ́ lè tẹ́sí yẹn yóò wọ náà a ìbànújẹ́ bá dé bá ń bá ń lọ alábì wá pé alábì wá ní inna abi wa abaka finnan bàbá àti ẹnìkan bàbá àti ẹni gan-an ó ń bẹ iná ní ọwọ́ so ìbéèrè ló fà á tó fi sọ̀rọ̀ ẹ̀ bí ẹni ìbànújẹ́ báwọn kíkẹ́ ọmọ mọ́lẹ́ máa béèrè pé bàbá mi ẹjọ́ ǹjẹ́ ṣákìdù mọ́mì mi kó tó di pé ẹbí mi ó súnmọ́ gbogbo tí ó dùnmọ́ nínú tálíkì àmọ́ èdè bẹ́ẹ̀ ni nfa bẹ́ẹ̀ ni nígbà tá a parí iléèwé tán tí ààrẹ náà ṣe gbogbo ẹ̀ tán àwa ṣàkídù kódà ní ìfọwọ́kàn yá rẹ báyìí tá a fi ṣàkídù ọlọ́run sì falùbáríkà sí eré

ọmọ náà wá kọ́ ìwọ náà nìyí bó lè fẹ́ yanjú ara rẹ̀ kó ti máa bá láìpẹ́ lọ alhamdulillah dadi mami tó ti máa ṣẹ̀tọ́ fún àwọn méjèèjì tí máa gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ wọn kò sí kankan ó wá béèrè béèrè béèrè tójú bọ́ ẹ́ tó bá ní òtúlé túlé túlé lọ́wọ́ kò ọlọ́lẹ́yìn mọ̀mí ní èyàn nígbàgbọ́ òdodo la tasalu an àṣìyà an àṣìyà ẹ má máa jẹ́ kí béèrè yín ẹ̀rí gbogbo kọ́kọ́ lẹ́mọ̀ béèrè tágbọ́yé ẹ má jẹ́ pé gbogbo nǹkan lẹ́mọ̀ wádìí gbogbo nǹkan kan ẹnìkan bá abúlé abúlé Mas'ud radiyallahu ta'ala anhu ó òun ti mọ̀ pé sánmà méje ni ṣàlàyé fún mi bílẹ̀ ti jẹ́ méje àbúláìbọ̀ <laughs> sí ni ti bá ṣàlàyé fún wa yá wèrè ó sáré sílẹ̀ ẹ́ olóhùn gbọ́mọ́ bọ́dẹ̀ ṣe rí nìyẹn kì í ṣe gbogbo nǹkan táàrò bóyá ta fẹ́ mọ̀ náà la mọ̀ nǹkan mí ń bẹ tó bá béèrè rẹ̀ yóò mú ẹ̀sìn rẹ̀ wálẹ̀ lórí ẹ̀mí rẹ̀ nǹkan ní ìgbẹ́ bá bèèrè rẹ̀ yóò mú ìmánì rẹ̀ yòrò tó bá bèèrè nǹkan mi wà mọ́lẹ́bù ìmánì ẹ̀ wà mọ́lẹ́bù ẹ̀ pé ah tó mi jẹ́ ní kankan rárá tó bá ti mọ̀ ní kọ́ra owó lọ bẹ́ẹ̀ so láti ṣe alúwa ní ọlọ́ni máa gbogbo nǹkan gbogbo nǹkan kọ́lẹ̀ lò béèrè torí pé ìtúbù láti tẹ̀sán ògùn bá fi lè mèsì lórí ẹ̀ ọlọ́ni yóò bá jẹ́ yóò bá ìmìnì jẹ ẹ sì mọ̀ pé irú ẹ̀ pọ̀ gan-an títí irú ẹ̀ ah náà ni ah bàdà ẹ̀sìn mọ̀ ní kìtìmọ̀ bí sáàsù níbẹ̀rẹ̀ yìí o ẹ ìtumọ̀ wá gbọ́ lálẹ́ yóò wá tẹ́mi lọ́rùn o ti wá gbọ́ ṣe ìbẹ̀rẹ̀ sí <laughs> bá ti mọ̀ ni eléyìí wà túmọ̀ sí pé tọ̀ èyí ń ṣàfá kìí ṣe ọmọ kéwú kìí ṣakẹ́kọ̀ọ́ kò tún wá ní béèrè ó dàbí èèyàn wa kan ni àlọ́ ah, òtún máa fa ní béèrè ẹ́ òun ìbéèrè áá wọ́n bèèrè bèèrè kílódé ah, tó ń bá bèèrè ní ìlànà pé kíníkà haram kíníkà haram kíníkà haram òun ìjẹ́ gbọ́ kíníkà haram tó bá lò bẹ́ gbọ́ kíníkà haram ó padà sí haram náà ní ma bèèrè ni inal halala bayyin wa inal harama bayyin halali kojú hàn haram náà kojú hàn ṣùgbọ́n o bó ṣe wá kojú hàn tó àwọn kan bẹ láàrin wọn tí wọ́n pamọ́ anábì sallallahu alaihi wasallam la ya'lamuhun kathirun minan nas ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa tó túmọ̀ sí àwọn kan mọ̀ àwọn tí wọ́n mọ̀ láwàá béèrè lọ́wọ́ wọn tó ti yé so lè lára àwọn ẹ̀kọ́ ìbéèrè òun lè léyìí ìbéèrè tó bá àwọn ìbéèrè tó bá ti ní ṣe pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run pàápàá rẹ̀ àìdébẹ̀

òfin ẹ̀sìn lórí àwọn nǹkan míì kò sáàbùrú ń bẹ̀ ìyá béèrè àfáà tó bá ṣe wá àti wá lóhun ò gbàbéèrè òun ẹ̀ gbàbéèrè ìfi ẹ̀yìn ó náà kìí ṣe àrólé ànábíwa Muhammad sallallahu alaihi wasallam tó rá náà ó tilẹ̀kùn béèrè fáwọn sàhábà ṣùgbọ́n tí pé ká má máa jẹ́ wa kó máa pọ̀ yẹn ni gbogbo nǹkan kọ́ làá máa wádìí gbogbo ẹ̀kọ́ làá máa wádìí o eléyìí ò túmọ̀ sí pé a ní wádìí níta bá fẹ́ dáwọ́lé àmọ́ ká mọ̀ pé kì í ṣe gbogbo nǹkan náà ní ẹ máa béèrè béèrè lórí ẹ̀ wà ìdá àtẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà nínú tọ́lọ́bà Allah subhanahu wa ta'ala tó ṣe ní haramu lè wà lórí ìdá àtẹ̀lẹ̀ ìdọ́ọ̀á kí yàn fi ráre yìí pé ká fi owó alìmáàlì dúkìá ọrọ̀ ká fi ráre alìmáàlù kúlù máa lẹ́tí ilé ìlúfò tamani máa lù in tí ẹ̀mí máa jẹ́ náà ń pẹ̀bẹ̀ máa láà kìí mọ́lá haúsá o mọ́lá yẹ̀mílù mẹ́ìlù láti yọ máìlì ní tí ẹ̀mí ẹ̀mí máa ń fà ẹ̀mí a máa fa kí ni owó ẹ̀mí a máa fa ọmọ ẹ̀mí a máa fa ìyàwó ẹ̀mí a máa fa many things láti pé ká sọ ń tẹ́lẹ̀ èèyàn máa ń fà jù ǹjẹ́ ìmọ̀ kí ni owó ṣètìyé ìtẹ́mẹ̀ mọ́ bá nìyí ṣùgbọ́n jẹ́mọ̀ aláàlú ṣùgbọ́n jẹ́mọ̀ ọmọ ènìyàn nífẹ̀ẹ́ owó dégbé ìgbẹ́ tó lágbára àdámọ́ ọmọ ènìyàn nìyẹn ṣùgbọ́n obìnrin ẹlẹ́mí lè máa nífẹ̀ẹ́ ẹlẹ́mí tí ó bá ti mọ oorun funfun kò sí mọ̀ pé ẹkọ́ òun obìnrin tó ń fẹ́ kò mọ̀ kò wọ́rì ẹ̀tí kọ́nà kan fóbìnrin fún náà nìyí bí ṣe gidi báyìí lẹ́lọ́rí ẹ̀lẹ́mí àlóhùn nídìí ọmọ bẹ̀rẹ̀ pé kí n ṣe lànà ẹ̀sìn ẹ̀hẹ́ mùsùlùmí á níyàwó á lọ́kọ á sì tọrọ ọmọ tí ó lálùbáríkà ṣùgbọ́n tí ẹ̀mí gbogbo ọmọ nìyàn máa ń jẹ̀ràn tó tóbi jù òun náà ní kí ni owó àpèkánukò ìsìláàmù wá fẹ́ ká fi owó ká fi rárìí yẹn náà pè ní kíni ìdọ́àtú almal ìdọ́àtú almal ló bìí sí pé ìsìláàmù nìkan ṣoṣo ló kọ́ ọmọ nìyẹn ní nǹkan pè ní finance management báwo la ti lè manage owó wa ìsìláàmù ni o tẹ́bá lọ wo gbogbo ìfowóṣòfò ìmọ̀ lọ láàrin àkọ́kọ́ kíyàn lówó kó mọ̀ náà tó ti yé ṣẹ́rẹ́ tó lówó tí ò ná ó ń fowó ṣòfò abẹ́mọ̀ <clears throat> ẹ̀ tó lówó tí ò ná ó ń fowó ṣòfò ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì ẹni tó tún wá ń ná owó síbi tí ò yẹ kó ná sí òun náà tún fowó ṣòfò. tábàlẹ̀ ẹni tó lówó tí ò ná fowó ṣòfò kò lè yẹ pọ̀lọpọ̀ tàá ṣèbó ń ṣèbó owó ni ká fún alápẹ̀rẹ̀ ó yẹ kó náwó fún rẹ̀ kò náwó ó yẹ kó náwó fún fámílì kò náwó ó bá sèbò pamọ́ abalábábọ̀ ikú bá dé ó bá kú millions wá mí báǹkì ẹ sọ fún mi ó ti fowó ṣòfò owó tó fi òógùn ara rẹ̀ kó jọ tó yẹ kó dájú pé tọ̀ kó o gba ládàá lórí ìyàwó rẹ̀ lórí ọmọ rẹ̀ pẹ̀lú kó náwó lé wọn lórí. kó gba dáadáa lórí àwọn ará àdúgbò àwọn ara lórí pé o fi owó yìí o fi ṣe nǹkan tó dáa wá kó pamọ́ ó wá mí o wá ra gàdá àtẹ̀pà ó mú ọmọ ní kọ ah, owó kọ onírà ah, kò sówó ìyàwó ní kò sówó everybody kò sówó kò sówó kò Owo kò sówó owó sì ní báǹkì ó tàn ti fowó ṣòfò owó yìí nǹkan kò gbé ìran kanu ìran ẹlẹ́ẹ̀kejì tọ̀ òun kàn ọlọ́run bá ṣe léèwọ̀lé lórí àbí in tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tí ò ṣe lọ́rọ̀ yẹn lé lórí àbí in tí ò sí bùkátà rẹ̀ mbẹ̀ yẹn ti Islam fi ṣe léwọ̀ fún wa bọ́lá bá fún wa lọ́wọ́ tó fún wa lásìkò jẹ̀mọ́ ìyẹn máa náwó níná lówó tó bàbá kàtálí <laughs> ó fún ó ìyẹn máa náwó ni anábíwá muhammad sallallahu alaihi wa sallam òní qala Allahu ta'ala ọlọ́run bá sọ nínú hadith kudusi ọlọ́run ni ya buna ádámà ẹ̀yọ́ máa ádámà anfik anfik láwọ́ rẹ̀ kò náà náwó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yunfaqu alayk wọn lọ́wọ́ ọ̀nà tá a lè gbà rówó ìsìláàmù ńlá kalẹ̀ ọ̀nà tá a lè gbà náwó ìsìláàmù ńlá kalẹ̀ àìwò àwọn èèyàn náwó ṣágbámiyé àìwò èèyàn náwó pé ah káwọn arí mi láhun ǹkùn ṣé òkè ń ṣahun ní lójú ẹ̀sìn tó bá ti ṣahun tó bá ti ṣahun lójú ẹ̀sìn ò lè jáhun lọ́dọ̀ Ọlọ́run mọ́ òfin táwọn èèyàn náwó sí ìwọ náà wà náwó sí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé yìí ọmọ ń fowó ṣòfò ni ọmọ ń fi owó ọmọ fi ṣòfò ni so wọn tó lọ sọ ok àìnáwó tó náwó sí nǹkan náà sọ́lọ̀ ń yọnu sí sọ́lọ̀ bá ti yọnu sí náà ó ṣẹlẹ̀ o ṣùgbọ́n tó bá yẹ kó náwó sí sọ́lọ̀ ní kó náwó sí tó wà náwó sí ó ṣẹlẹ̀ o dára tá a bá náwó sí ara wájẹ́ kan anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ara rẹ̀ ara rẹ̀ ní ìwọ̀ tí ó gbà lára rẹ̀ ó ní ẹ̀tọ́ tó ṣe fara rẹ̀ ajọ́njẹ gidi amóhun gidi awọ bàtà lọ́nà bá tún jẹ́ kó tún o lè kọ́lé o lè ralẹ̀ o lè ra mọ́tò o lè ra ọlọ́run ṣe lè fún ọtọ́lọ́ bá ti wà muhammad sallallahu asara aláàbùdí ìdánimọ̀ àlè bọ́lọ́n bá kẹ́ ẹrúsìn rẹ̀ inú ọlọ́mọ ń dùn ipé òun rí irun pa ọlá tó wọn lọ́n ṣe fún ẹrú orí lára ẹrú ah yẹn ẹbú ṣe rí Allahu ọmọ ah, ah, lówó nígbà tó ní o sọ àwọn èèyàn tara rẹ gbọ́lọ̀ àwọn tálíkà wọn mọ̀ bí tí wọ́n ṣùgbọ́n lọ́run wá sọ̀rọ̀ fún ọ ẹ́ ò náwó o tó máa ń jókòó gbẹ́ra pẹ̀lú àwọn tálíkà tálíkà tó máa ń rà wọ́n náà tó máa ń gbà ń bẹ̀ ó sì lówó wàláì kì orí búgbà ni musíbà ni ta'isa abudu dinar kan ta'isa wọ́n ṣòfò wọ́n ṣègbé torí wọ́n dẹrù owó wọ́n dẹrù owó kò lè ná kò ná fún rẹ̀ àì ṣe bẹ́ẹ̀ ìyẹn máa ń ná ni ìyẹn máa ń ná ni wọ́n gbélé gidi tọ́lọ̀ bá fún ẹ lówó wà kọ́lé wà ra mọ́tò mọ́ ń wá ariwo àwọn èèyàn pé ah tí ó máa ra mọ́tò thirty million tó o bá ti ní ẹ́n tó ní lọ jẹ gbèsè cooperative alájẹmọ́sùn ọlọ́run kẹ́ bẹ́ẹ̀ rà á lára òní tẹ́ ọmọ adìẹ pa pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni fàámà bi ni'mati rabbika fàdé ìtọ́nà bá fánà bí wa Muhammad sallallahu alaihi wasallam ó dówó lọ ó dówó lọ bó ti wá dúwó lọ ní ọlọ́run wà náà bí o gbọ́dọ̀ fi pamọ́ jẹ́kára ayé mọ̀ alábà Muhammad sallallahu alaihi wasallam ní wa inni òtútù alkanzaini ọlọ́run bá fún ní kanzu méjì azamu alfidọ gbogbo góòlù gbogbo sílvà ẹ̀rẹ́ ní ẹni bí wàá tó ń tọ́lọ́ bá fánàbí wa Muhammad sallallahu síbẹ̀síbẹ̀ wọn ni wà nábì nǹkan fa'amma bi polongo orí tá a ọ polongo rẹ̀ ó sì polongo rẹ̀ àwọn ẹgbẹ́ tó ń dé gan máa polongo rẹ̀ ni a sì máa polongo rẹ̀ táyé kúrò láyé ni pẹ̀lú àpẹẹrẹ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tọ̀ àwọn tó lábọ̀yàn lọ́rùn kí yàn náwó lé lórí ó bẹ̀rẹ̀ lórí ìyàwó ìyàwó tó ní ẹyọ kan ni méjì ni mẹ́ta ni mẹ́rin ni tó fi dórí àwọn ọmọ ètí ìyàwó rẹ̀ ó jẹ èyí tí ó mu aṣọ tí ó wọ̀ ilé tí ó gbé àwọn ọmọ rẹ̀ èyí tí wọ́n jẹ tí wọ́n mu ibi tí wọ́n gbé ètò ìgbésí ayé wọn ètò ẹ̀kọ́ wọn tó fi dórí àwọn òbí bàbá rẹ̀ ìyá rẹ̀ wà náwó lé wọn lórí wọ́n ah ọmọ yìí báyìí àgbàdà ẹ̀yà yóò bímọ ni ah, ó bímọ ọmọ rẹ̀ ń kọ́ ẹ̀ ń ṣàánú àwọn bẹ̀bẹ̀ o wàláyà ẹlẹ́mí bẹ̀bẹ̀ ah ọgbọ́n ni ah, ah, ó o ó àmọ́ kò lọ́mọ́ ìtumọ̀ ni pé àwọn ọmọ rẹ̀ ńkọ́ wọn ò fi tọ́lọ́run fi kẹ́ wọn wọn ò fi mọ òbí ẹlẹ́sìn kan ìṣẹ̀lẹ̀ ẹlẹ́sìn kan kì í dẹ́lẹ̀ yìí wò tọ́lọ́run bá fi kẹ́ wa bó ṣe mọ bó ṣe mọ náà láti mọ náà máa mi ah, máa bínú ẹ̀pà ló tún yọ o mo sì ṣàdúrà fún ọ wọ́n dà ah, ó fún mọ́ rẹ̀ àti ah, mi sì lówó nínú àwọn mo fẹ́ tẹ́ owó ṣe é ti má ti lówó tán tí bá lówó dáadáa at least máa dá bíi bíi hundred million ah màá mi àmọ́ pé mo lówó irọ́ ni ẹlẹ́bí máa ń powó subhanallah <laughs> owó ah allahu akbar yẹni kí n kan mo ti dúkùú báyìí kí n kan rí hundred million ìwọ báwo ni ṣe máa rí ni ẹnìkan ti ṣiṣẹ́ nísìnyí ó ti lé fifty years kò tó one million jọrí so oníṣòkòtò àwọn náà ni wọ́n á ní pé kò kàn rí hundred million ó jẹ́ kọ́ ọ̀gbọ́n ah, ṣé mi ń ya wèrè náà bá kọ́kọ́ rí náà sọ́ra rẹ̀ ò ní balẹ̀ ara rẹ̀ ò ní balẹ̀ pé ìjókòó lálẹ́ kọ̀ grand grand ah, two million pàkọ́ nu fóònù pé àbí láàpùmá òun tínákọ̀ iná sí 20,000 lọ́kọ̀ àbí 2,000 ẹ̀mọ̀ 2020 common message àbí ìbẹ̀rẹ̀ wèrè ti dé nù ìbẹ̀rẹ̀ wèrè ti dé tí gbogbo mọ̀ wá dàrú lójú èèyàn bẹ́ẹ̀ ni pé èèyàn mọ̀ wá tó torí mọ́ because that is the reality yorùbá ní olówó olóníwà ìwọ níwà ló ń wù jẹ́kówó dé náà jẹ́kówó dé tó wá jẹ́ pé tàdájọ́ dèdè two hundred million olówó àkáǹtì ẹ̀ ò ní súnmọ́ ju o tájú di bẹ̀rẹ̀ nìyẹn láì ó jẹ́ ní kírun. jẹ́mọ́ síbẹ̀síbẹ̀ ata bá fẹ́ ìdí mọ́lẹ́gẹ́ lómi mọ́ náà pa nìyẹn yẹn mọ́ bẹ lọ́hùn-ún tá a bá rọ lówó tó nánà apà tó nánà kùnà àwọn ọmọ ọbẹ̀ lọ́run pé àwọ̀ ọlọ́run dákun ṣe àrísìkì fáwa kó wá kọ́ wa bá ṣe náà má jọra rédíò tà bí tẹ́sí ń dé lára ní èmi ẹ̀sìn ìmánì wà alùsùn náà kálàfí òtí lówó ni o tó bá dé tọ́ ọlọ́kùnmọ́ fòó ṣàdánwò fún yẹn àárín lálùkọ mọ ẹ má bínú stars ẹ má bínú ẹ mọ ṣe rí kọ́nà kó ṣàánú wa ni ẹ lẹ́nu díẹ̀ wo tó mọ̀ ń gba kí lọ́wọ́ mi tó bẹ́ẹ̀ láti àti change náà nìyẹn so kókó ọ̀rọ̀ náà ni pé ìdán àtúlmẹ́l ìmọ̀ fi dúkìá rárẹ̀ Allah bá Allah subhanahu wa ta'ala ó ṣe ní haramu léwa lórí àìfi dúkìá àìfi rárẹ̀ so kọ́ ìdá rẹ̀ dọ̀bí bọ́ọ̀bí tù ìtọ́wátò mẹ́lì ò ní pé in tí ò bá ti ní wúlò fún ọ mọ́ kò ó lè lórí ẹgbọ́n mi yé in tó bá wúlò fún ọ kò sí iye tó kó lè lórí lókùngbà tó bá níkápá àti gẹ́ẹ̀tì rẹ pẹ̀lú owó ẹ̀sùn sílé wọ̀ òṣì ní máa ń dẹ́gbẹ́ ọ̀rọ̀ ah èmi èmi ah atọ́wá fi kúfúrú sí ẹ́ èmi atọ́wá taka kí wọ́n ra kí wọ́n ra fìlà five thousand èmi àwùjọbílà èsì ló ń dẹ̀ láàmú mọ́mọ́ sọ báwọn èmi wà ní èmi kí wọ́n ra mọ́tò fifty million èmi fifty million èmi ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn tí o ti kákọ̀ gun mọ́tò lọ kákọ̀ gun bọ̀ lọ rẹ̀ rẹ̀ mọ́ àtọ́ òtí ní òtí ní ní wọ́n lẹ́gbẹ́ ẹja ò ní ẹja máa ń wẹ̀ tọ́ ní òtí ní ní tó bá ti ní tánẹ́sì yìí tọ́ wọ́n ní ah ustaz bóyá ṣe ń kó pẹ̀lú kòkòrò bóyá ṣe ah, ó ń di nígbà ṣe ń kó ibi tó gbé fún twenty years kówó tó dé owó ni o lifestyle owó nìyẹn èyàn ó change many things kì í ti ṣe é wọ̀ kagbọ́yé kì í ṣe ìwọ̀ kó kúrò lámùkòkò kó lọ gbé vi kì í ṣe ìwọ̀ kó kúrò nàìjíríà kó lọ gbé saudi bọ́lá bá kẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n má rí ẹni tọ́lọ́run ti kẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aláṣejù abẹ́ni tó náà nàpà kí là ń wá káàkiri kí là ń gbé kí là ń gbé tà ń gbé níbo ni níbo ni wọn lè kọ́lé tí lámùkòkò yìí ẹran ní kinní kan vi ẹ kinní kan oúnjẹ kan làwọn oúnjẹ ẹ kinní kan láti máa mú darí jáde ọ̀tẹ́ pẹ́. òṣì ló fi sọ̀rọ̀ òṣì olórí ẹbí sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ kì í sì nánà apàní kíyàn kọ́lé kíyàn ra lẹ̀ tó o bá ti ń kó owó rẹ lébi tí kò wúlò fún ọ ìnáàmà apàní yẹn kọ́ra kò mọ́jọ lówó. ìrẹsì bísínẹ̀sì bá fẹ́ dáwọ́lé jẹ́ káwọn àfa rẹ mọ̀ jẹ́ kán mọ̀ ìdí gbogbo bísínẹ́sì mùsùlùmí lè kówó lé lórí bísínẹ́sì míì in tó pinlẹ̀ ìdọ́ àtìlẹ́mọ́lì ni gambling almesir alqimaru in tó pinlẹ̀ nìyẹn tẹ́tẹ́ ló pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì tún àwọn yẹn ní láìsí méjì ìdọ́ àtìlẹ́mọ́lì ni àyíkówó wa lórí bísínẹ́sì tó dá sí pé àwa a lè sọ bákan méjì ni ṣówó yẹn ó padà àbí kò ní padà ẹgbọ́n mi yé bábítù ẹnìyẹn o alimẹ́sìn alkimar ẹni bísínẹ́sì tó bá ti kú lé lórí tí ọ̀gbọ́n ò lè sọ bóyá owó yẹn ó padà àbí kò ní padà gambling because ìpínlẹ̀ bísínẹ́sì pé kí ni ó padà tó ti yé ọlọ́sọ́jà máa ń tó ní sí okòwò lọ ọlọ́ra sí so wọ́n ní oṣù ṣu ó sì bó lọ́wọ́ rẹ̀ ara tọ́mánì ò tíṣù ó mọ̀ gbóò rẹ̀ bọ̀ wálé àbí tíṣù bá wà kí ló kó wálé ó kó sí wálé ẹ̀hẹ́n bísínẹ́sì nìyẹn tọ́mánì òkè kó kalẹ̀ ẹ̀ tíṣù bá wọ́n máa yín kó wálé tó bá tẹ lọ́rùn rẹ̀ tó fi yé ṣùgbọ́n ní ṣùgbọ́n ẹran ní bísínẹ́sì kan bẹ òwò kan bẹ ẹ̀ kó fọ́tí ọ̀nìkan no failure irú wọn ti wá pọ̀ tó ń wọ́n ti pọ̀ gẹ́ jìbìtì ni wọ́n wà ní no failure nígbà mo gbọ́ nípa no failure mo wá ka pípa àwọn ọmọ náà ah, no failure ṣé bísẹ̀sì kan wà tó jẹ́ no failure láyé yìí ẹ̀yin tẹ́ ẹ gbé kalẹ̀ gan-an ẹ lè súnjọ́ kan kẹ́ ẹ má jì mọ́ bá mo wá pè wọ́n àwọn mùsùlùmí náà wà ń bẹ̀ wọ́n á ní ẹgbọ́n lófin ó ní bẹ́ẹ̀ ni lófin ilẹ̀ mo ní kí ni wọn lófin ilẹ̀ ó ní tó bá ti kó iye báyìí wá iye báyìí lẹ́mọ̀ gbà every month ó ní lófin ilẹ̀ mo náà ah, business yẹn haramu ni ah, ó ní kò rí bẹ́ẹ̀ ọláfà ah, ó lẹ́nu kò sọ fún apáramu ni èmi ń sọ fún apáramu ni business yìí haramu ni ẹ̀wọ̀n kó forty forty thousand wá yóò gba yóò mọ̀ gba ten thousand every month no four one nine ní ìnà ó ní àgọ̀dí bẹ́ẹ̀ láàrin ọdún kan ń bá gbọ́ wọ́n ti kó gbá wọlé àwọn tó wá kó síbẹ̀ wá forí kò ẹgbẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ ó máa tẹ́ akọ́kọ́ tẹ́ atúnwá tẹ́ àwa tẹ́tẹ́ yóò mọ̀ tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ yóò kọ́kọ́ àgbà pé ah ìmí nìkan forty million ó di ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún forty thousand ó di hundred thousand ìmí nìkan wọ́n lè mọ̀ wá dá o ah, ọlọ́run mo dúpẹ́ o sixty thousand every month èmi nìkan ó gbà torí tó bá kó forty thousand síbẹ̀ wọ́n á níwọ̀n àgbà sixty thousand lé ajé lò hundred one five four month lóbi yé ẹ̀sìn mọ̀ nìyí ìjẹ́ ìjẹ́ ànáńkọ́ ìmọ̀ ń dùn mọ́ èrò lẹ́nu nígbà tó kó forty tán fi sísè kún ó dé lò hundred náà ìwọ náà ó fẹ́rẹ̀ tó máa pé forty. 60 increase okay uh, 80 120 increase àbí 120 èló nìyẹn another one 220 increase wọ́n náà fẹ́ promote now bí wọ́n ti mú ọ̀nù ó fọ́ 40 ẹmọ wo 40 ó fẹ́ 60 nígbà tó bá wá kó 80 síbẹ̀ ó tó fún ẹ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wọ́n tó fẹ́ 120 tó wọ́n kọ́ ẹ̀kìntì ẹ̀ṣẹ́ ló pọ̀ ọ́ wá sí fún báyìí kan ó ti tẹ́nu bá pé tẹ́ tẹ́nu ó padà tẹ́ kò gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló ń bí gbogbo àwọn tó ń pè ní foreign exchange bàbá gàrọ bàbá bàjẹ̀bú bàbá ni eh, kí ló ti sọ náírà bed àwọn kan àwọn pyramid pyramid business àwọn multi multi level multinational level kí ló ti ń pè wọ́n àpẹẹrẹ bí ẹbá rántí gnld tí a ń ṣì ẹgbùn pàtà ń sọ̀rọ̀ mmm ní ẹ̀rọ ẹgbẹ́ ìdájọ́ ẹni máa ń lẹ́bi ó ní ìdáhùn pé bọ̀dé tó dìdí mo kú mo gbé mo rókò tó díye orúkọ wa lọ ní tó díye irú ẹ̀ tó ti wá pọ̀ torí pé àwọn èèyàn fẹ́ràn ìtànjẹ jẹ́mọ́ ó dọwọ́ wa o àyè fi dúkìá wa àyè fi ṣòfò aṣọ la owó la níni oúnjẹ la níni àsìkò la níni àyè ráre ó pàtàkì management property management Islam ló kọ́ wa bó la ṣe manage time bó la ṣe manage owó bó la ṣe manage kẹ́lẹ́ tó ń pè é àlàáfíà wa bó la ṣe manage ẹ̀ làákàyè wa bó la ṣe manage ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ló lè ẹ̀kọ́ o torí èyí dájú pé tá a bá wò ìsìláàmù ìsìláàmù wọn dá gbogbo àwọn nǹkan tọmọ ènìyàn níṣẹ́ aláìmọ́ ní péyàn jẹ́ èèyàn èèyàn níṣẹ́ aláìmọ́ ní nǹkan o bí ẹ̀ bá wá ní ó tún wá nídìí ìdáàbòbò ìlànà máa ń pè ní adọ̀rọ̀rọ̀t adọ̀rọ̀rọ̀t alhams àwọn afáàmì wa ní adọ̀rọ̀rọ̀t asit ṣùgbọ́n tó lékè náà rọ̀pọ̀lọpọ̀ àfáà ni pé mánu ni aláàkìlù làákàyè rẹ̀ làákàyè wa íńtẹ́lẹ́kì wa ìsìláàmù fún alẹ́kọ̀ọ́ bá ṣe lò ó bá ṣe dáàbòbò láàrọ̀ ọ̀nà dáàbòbò òun náà ni ẹ̀rì ẹ̀wẹ́lẹ́sì wàkárí aláàfin kíra wà kọ́là bí ẹ máa ń gbọ́rọ̀ ọlọ́rọ̀ káàkiri ọpọlọ òní pẹ́ kú lára ẹni tá fẹ́ jẹ ní tá fẹ́ mu ká má mú mu kú mu ní tó dá làákàyè láàmú àkárù tẹ̀sibíháàtì ìka alukur'an ìmọ̀ sọ̀rọ̀ tó mọ́ lẹ́nu ìmọ̀ jẹ́ kí ọpọlọ sílẹ̀ àká ìkó refresh ọ̀nà nìyẹn tí islam fi dáàbò bò làákà ìwà ló fi jẹ́wọ̀ fún wa ká mọ̀ mọ̀kó mu ká jẹ jẹkújẹ ẹ̀rẹ̀ lomi ọmọdún mélòó fifteen years fourteen years ẹ ọ̀nà ṣàánú wọn lásìkò tá a ló lọ yìí wọ́n láwọn ọ̀dọ́ nàìjíríà látúbọ̀ tán àwọn ọ̀gá yìí lọ sọ bẹ́ẹ̀ o wọ́n torí pé àwọn Nigerian youth wọn ò ní future torí pé níbi tí àwọn èèyàn ti ń mú un kú mu jù láyé Nàìjíríà jẹ́ kan nínú ẹ̀ wọ́n á pa ìmúkúmu bíi mẹ́wàá àwọn pa pápá tó kan náà ẹni ló ń mu paracetamol panadol neoflin coflin tramadol drug bíi mẹ́wàá olùkọ́ àwọn àpò papọ̀ àwa mú orí ẹni yẹn sórí ẹ̀ máa pé o lè pé náà ilé yìí ní Islam ti dáàbòbò fún mùsùlùmí àǹfààfà ní ara wa ni kórí wá lè pé ẹwà àwọn ọ̀dọ́ ti ya òwèrè káàkiri àgbà àdúgbò àmọ́ kéékèèké lórí Facebook mo ti ẹ̀rí kan nígbà tí wọ́n kó tán báyìí ló mú báyìí <laughs> ẹ̀rọ gbọ́bẹ̀ sí lọ́rùn lọ́rùn ojú wọn wọ́n sì máa mú ọmọ ń kú bẹ́ẹ̀ bó lẹ́nu yẹn ti máa ń gbọ́dún yẹn lọ. so islam dáàbò bo làákàyè wa bó làákàyè wa kò ṣe ní dàbí tẹran bó làákàyè wa ò ṣe ní di tí kò ní wúlò fún wa islam dáàbò bo ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì islam dáàbò bo ẹ̀mí wa anaf ẹ̀mí níta fẹ́ jẹ níta fẹ́ mu bákan náà islam yàn dáwà débi pé bẹ́ẹ̀ nìkan bá fẹ́ gbẹ̀mí wa ká má fi ẹ̀mí wálẹ̀ fún lára ọ̀nà gbà dáàbò bónú lára ẹ̀kọ́ islam nìyẹn ẹlẹ́kẹta islam dáàbò bo dúkìá wa owó wa bó láti náà dúkìá wa bó láti dáàbò bo islam ni lẹ́fikọ́ alẹ́kọ̀ọ́ bó láti náà bó dẹ̀ ti máa náwó kìí ṣe gbogbo olówó ló mọ owó náà kìí dẹ̀ ṣe gbogbo tálíkà ní ọmọ owó náà islam kọ́ wa lẹ́kọ̀ọ́ bí yẹn náwó bá ṣe ń wá owó allahu akbar kó tó lè di pé <laughs> gbogbo ọ̀nà tí yóò fi lè wá owó islam ti bẹ́gilé kò wá bẹ́gilé o kò dàbí ìgbà tó bá yẹ tọ̀ à ń dráìbù lọ nísìn àwọn amọ́tò ọ̀nà wa náà lélẹ́yìí àwọn adébì kan wá ní no road kíláàsì á padà islam ò gbélẹ̀ báwọn bó ṣe gbélẹ̀ ni pé ṣé orí kó tó débi no road no road yẹn nìyí ó ti rí àwọn opportunities both left and right tó di yé ní islam ṣe nìyẹn opportunity one two three four five six seven eight nine ten tọ́. tó bọ̀ wá lọ opportunity yẹn ni ó kéé nítọ́kọ́ wò náà ni pé ó no road ẹ wo lè ká mú láti ká má pẹ̀rẹ̀ wá asárpọ̀ pé yẹn jalè yẹn jalè punishment lé lórí ẹ̀ ó le nínú òfin ọlọ́run ṣùgbọ́n tọ̀ èyí mú wọ náà tó sọ pé ó fẹ́ jalè ah wà á ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn chances opportunities islam islam fún ọ lára alqard islam sílẹ̀kùn kalẹ̀ o lè yáwó bíyàn bá lówó lọ́wọ́ ìyẹn máa yá àbí ọ̀nà kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì lára òun náà ni lẹ́yìn bó lè yáwó o tún lè gbégbá bára tó díye o lè gbégbá bára ẹ̀dàkùn ẹ̀ṣánú mi ń fẹ́ jẹun ní mi lówó lọ́wọ́ ni gbélé tàbí jẹun owó àti mọ́tíláàbí ọ olùtọ́ àní ọjà ó tọrọ ọ tó ti yé ọ̀nà o nínú ọ̀nà mi, òun náà ní pẹ́tọ̀ ó lè lọ gbàǹwé oúnjẹ títí a lè gbàǹwé oúnjẹ ká jẹ lọ kábọ̀ so gbogbo ọ̀rọ̀ tí islam là kalẹ̀ yìí kọ́ ẹgbẹ́tọ̀ kò wù ọ́ ní tó wù ọ́ ní kó jalè òfin ọlọ́wọ́ bá <laughs> yóò ṣẹlẹ̀ lórí lórí ẹ zina ọ̀nà zina jí o ọ̀nà zina jí gan torí pé islam ti là kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tó pọ̀ tí wọ́n lọ́pọ̀ náà wáyé pé ah mi tẹ̀lé òfin ọlọ́wọ́ bá mo ṣàṣejù sórí èyí jẹ́ ẹ̀kọ́ fún ọjà mọ́ النبي صلى الله عليه وسلم وني وإضاعة المال وني كما ما في دوكيا كما ما في راني إني كما دي سيكون تولي تولي شكولو حديث تي أكايف وقال وعن عبد الله بن عامر بن عاص رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم عبد الله بن عامر بن عاص رضي الله تعالى عنه ولا ندوى محمد صلى الله عليه وسلم رضى الله fi ríbọ alùwàlèdè ó ní ìyọnú ọlọ́run ìmọ̀ tẹ̀lé ìyọnú àwọn òbí méjèèjì ni bákan náà wọ̀sọ́kọ̀tù lọ fi sọ́kọ̀ tí alùwàlèdè ìbínú ọlọ́run ìmọ̀ tẹ̀lé ìbínú àwọn òbí méjèèjì ni ọ̀rọ̀pọ̀ lórí lálàáfíà àdìsí ṣùgbọ́n láì fi méjì àwọn àwọn àfáàsọgbà pé àdìsí tó lálàáfíà ní ìkànnù ẹlẹ́ẹ̀kejì ni pé kódà kó mọ́ lálàáfíà àwọn àhàdìsì ní iná wà tó kìnnìlẹ̀ àtàwọn al-Qur'an al-Karim torí pé ẹ̀rì pé ọ̀rọ̀ ìyọnú àti ìbínú lélẹ̀ ọlọ́run wọn mọ̀ yọnú sí wa lókùngbà tí òbí wa bá ń yọnú sí wa wọn a sì máa bínú sí wa lókùngbà tí ọlọ́run ó bínú sí wa lókùngbà tí àwọn òbí náà bá ń bínú sí ni sókèlè a rí pé ìyọ́nú ọlọ́run ó tẹ̀lé kí ni ìyọ́nú òbí ìbínú ọlọ́run ó tẹ̀lé kí ni ìbínú òbí ọlọ́run wa qada rabbuka alla ta'budu illa iya ọlọ́run lọ́wọ́ ọlọ́run bá ti ṣe lófin èsì dáadáa sáwọn òbí yìí gbogbogbò àkígbà tọ́lọ́ máa ń fi ẹ̀tọ́ rẹ̀ rinlẹ̀ fún wa náà kùránì kì í sọ̀nà kan ọ̀nà méjì ọ̀nà mẹ́ta náà kùránì tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà máa ń fi ẹ̀tọ́ àwọn òbí tẹ̀lé ní máa ń so papọ̀ mọ́ ẹ̀tọ́ títí ẹ̀ ẹ̀tọ́ tọ́lọ́run ìmọ̀ ń sún papọ̀ mọ́ ẹ̀tọ́ tòbí tó túmọ̀ sí pé bóbi bá ń bínú síyàn a máa fa sábà bí ìbínú ọlọ́run lé ní lórí eléyìí alhamdulillah ọlọ́run tó ṣe wá lóní súnnà ó ti yé wa dáadáa pé òbí ẹni lòbí ẹni a máa dùn wọn nínú a máa wá ìyọnu wọn ní gbogbo gbà fìlkọ́ọ̀lù وفي العمل níbi ọ̀rọ̀ táa fẹ́ sọ sí wọn níbi ìṣe táa fẹ́ fi bá wọn lò a rí pé à ń sọ̀rọ̀ yọnú à ń sọ̀rọ̀ dùnú sí àwọn òbí wa gbogbo ẹnikẹ́ni tóbi rẹ̀ bá ń dùnú sí ọlọ́run mọ̀ dùnú sí tọ́ bóbi bá sì ń bínú síyàn bí ọ̀rọ̀ táa sọ sí wọn ọ̀rọ̀ kò bá kùn gbérí àbùkù lákàn wọn yẹyẹ láyẹyẹ wọn tọ̀ lábẹ́lẹ́ yìí eléyìí ó fa sábà bí tọ́lọ́run náà ó mọ̀ bínú sóńtọ̀hún lára ìpínlẹ̀ alùsúndà ni o àìfojú rí ní àwọn òbí wa àwa lè kàwé kákéwú jù wọn lọ a lè lówó jù wọn lọ a lè níyì jù wọn lọ a lè lókìkí jù wọn lọ a lè gbajúmọ̀ jù wọn lọ a lè mọ̀ jù wọ́n lọ ṣùgbọ́n o sára tó pé àwọn nìpínlẹ̀ wa yóò sí wọn ohunkóhun ká dì ká jẹ́ àlejẹ̀ eléyìí pàtàkì fún wájà máa bàbá rẹ̀ tí wọ́n kéhùn tí wọ́n kàwé òun tó díé àìkàwé wọn àkéhùn wọn mọ́ ibi ọ̀nà òun

bí ò sí wọn kò sáwà tó bá ti wá rí bẹ́ẹ̀ ká ṣe dáadáa pẹ̀lú wọn dáadáa yìí islam wá dé pẹ̀lú nǹkan méjì alákọ̀ọ́kọ́ ìtọ́lọ́run bá ti ní ká má fún wọn a gbọ́dọ̀ fún wọn wọn ò bá lárí mọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó ti yé ohun ẹ̀sìn bá ní ká má fún wọn a gbọ́dọ̀ fún wọn ọlọ́ni a má fún wọn ànábì náà máa fún wọn àwọn máa ń béèrè rẹ̀ á fún abáà ní fún wọn à ní fún wọn kódà wọn ò lẹ́tọ̀ọ́ láti máa béèrè ẹ̀gẹ́ lọ́wọ́ lọ́wọ́ wa tó bá yé wọn tọ̀ kò bá yé wọn ni wọ́n wá ń béèrè rẹ̀ à ní ràn wọn lọ́wọ́ lórí tí ò dáa àwọn ò ní fún wọn eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì lọ́bítù ẹlẹ́ẹ̀kejì ni pé àwùjọ tó bá ti bára rẹ̀ bí àpẹẹrẹ yorùbá ní yorùbá ń yá rẹ̀ yorùbá bàbá rẹ̀ èyí tí yorùbá bá ti kà kún àbùkù mọ́fòbí rẹ̀ torí kó bí rẹ yorùbá ni wọ́n tó ti yorùbá ni wọ́n náà tó bá yẹ tọ̀ èèbó nìyá ará amẹ́ríkà <laughs> ó bàbá má fi àṣà Yorùbá fi bá wọn lò ó padà kàn wọ́n lábùkù má sì fi àṣà ìlú èbó fi bá òbí rẹ lò lámùkòkò ó padà kàn wọ́n lábùkù ó yẹ̀yẹ́ wọn gbogbo ló ten years láàrin Spain ní Russia ní Japan parí máa ń pè yín láwọn yìí ó wọ̀ bọ̀nà kò tiẹ̀ lè sálámọ̀ ó mọ̀ sọ́ọ̀rọ̀ sálámọ̀ alékùn wọ́n gbà wọ́n dáadé ẹni o wọ́n gbà dáadé ní ìyìn wọ́n gbà báyìí o sì ń gbà bàbá lọ wájú bàbá lọ ẹ̀yìn lójú àwọn ará àdúgbò ó lè work nílùú tó ti ń kóra rẹ bọ̀ kò lè lọ bẹ́ẹ̀ ní àwùjọ wa kò lè lọ bẹ́ẹ̀ o tún máa dé bàbá rẹ jẹ́ salami salami how are you salami salami alaikum àṣà aláṣà ló fi ń bá òbí rẹ̀ lò islam kó ó lòdì sí nígbà pé sábà ní ìyẹn ń ṣe àlìdá ìyẹn fara ni òbí tó ti yẹ ó ní ṣe pẹ̀lú environment tí yẹn bá wà má fi nǹkan tí ara ara amẹ́ríkà fi ń bóbi ẹ lò má fi bóbi ti ẹ lò má fi bá lọ torípò bíi tiẹ̀ kìí ṣára amẹ́ríkà wọ́n rántí ní alhamdulillah tọ́ àwọn tó bẹ̀rẹ̀ láàrin náà ni ọmọ yorùbá ni wọ́n má fi ń tí ara amẹ́ríkà fi ń bó bí ẹ lò kó fi bà lò àwọn ìbò ìṣá ọ̀rìṣà burú títí ọmọ ìbò bẹ́ẹ̀ fi bàbẹ́ John John how are you Paul olùdàdúró lọ àpọ́nlé láàrin ara wọn nìyẹn ṣùgbọ́n ní àwùjọ ní ìgbà yìí ìwádé ààrẹ taufik àbára wọn wẹ́yìn pé àbẹ́lò mi ní no dad i'm calling you èmi taufik èmi mo fi ọ kọ́nà bí bàbá rẹ̀ bá complain ó ti yẹ̀yẹ́ bàbá rẹ̀ láwùjọ ṣẹ̀rí dọ́bìtì méjèèjì yìí ó pàtàkì púpọ̀ wallahi ó pàtàkì púpọ̀ gidi gan ló pàtàkì ìrẹ́sì pé òbí wo ní béèrè lọ́wọ́ wa ká kúnlẹ̀ fáwọn kí ló dé torí pé ọlọ́run ti ní àgbọ̀dọ̀ fún wọn níyàn ẹ̀tọ́ ọlọ́run ni ká dọ̀bálẹ̀ fún wọn wọn gbọ́dọ̀ béèrè yòówù ṣùgbọ́n gbogbo nǹkan mí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́tọ́lọ́wọ́n bò ní ká má ṣe fún wọn tó ti àìwá ẹ̀rí ẹ̀rí kan ló sọ pé ìsáàdápọ̀ ẹjọ́ níbo ló wà nínú ẹ̀rí pé kí n rẹ́ni sí bàbá òfin ọlọ́wọ́ bá nìyẹn tó ti yé tọ́ ìyá rẹ̀ bá darúgbó sọ́dọ̀ rẹ̀ òǹbẹ̀láyé ìyá rẹ̀ ti darúgbó bàbá rẹ̀ ti darúgbó mọ́ kórìíra ìrísí ìṣesí tó ń lára wọn ó gbọ́dọ̀ kórìíra ó gbọ́dọ̀ kórìíra o ní ẹ̀bá lóbi láyé jẹ̀mọ́ ìyá rẹ̀ lẹ́yìn tó bá ti fọ́nà lẹ́tọ̀ ti tí ẹ̀ tó mójútó ẹ̀tọ́ tó bí àjánà ó jẹ́rọ̀ nù fún àìfojú kéré alhamdulillah àwọn ti rí tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ogun kódà àwọn òbí gan ti pé àwọn ọmọ tó ń tọ́jú òbí jù wà ọmọ ẹlẹ́sìn òkọ nínú ìwà nínú ẹ̀kọ́ nínú dáadáa máa ń lò iná ọ̀rọ̀ ọlọ́ọ̀rọ̀ ànábì ni tó ti mọ̀ pé tọ̀ iná òun ń bẹ lọ́wọ́ wọn àjẹ́ náà òun kọ́ ń bẹ lọ́wọ́ wọn ọmọ ẹlẹ́sìn kan nínú òbí ẹ̀ àmì ìrírí àmì ìrírí kọ́nà mi fẹ́ bọ̀rí ta ọmọ kàálù súnà ni ó nà yẹn náà kún lọ àà kílẹ̀ mi tẹ̀ mí ìrírí mo sì ti rí àwọn tí wọ́n lò bí wọn kọ́nà ládùúgbò wa ní ìbàyẹ̀ tó gbé ẹ̀ báyìí ó sì làmọ́lẹ̀ kílẹ̀rẹ́ ya ń ta tàrájà ya ń tọ́tí ọmọ mutí ọmọ mọtí yó ya wá ń ba wí kò wá gbọ́ ọtí ẹ̀ wá dáhùn lára ẹ̀ a máa wọ́n ṣe ya gba báyìí lọ́kàn gbé ya báyìí ó sì ó sọ bí tẹ̀sílẹ̀lẹ̀ jẹ́mọ́ ah eléyìí lè ṣẹlẹ̀ sọmọ ní súnà lọ́nà kó ṣàánú wa jẹ́mọ́ níbo ló ti fẹ́ rí láti bo síbo tó jọra wọn bí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà nìyí àwọn ọmọ ní súnà àwọn táàsì súnà náà nìyí a tún gbọ́dọ̀ lékún dáadáa wa fáwọn òbí wa ọ̀rọ̀ òun làwọn nídìí jù ó pàtàkì ó pàtàkì ká mo bá ti mọ sọ̀rọ̀ pẹ̀lú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàápàá jùlọ tí ẹ̀sìn tó yé wa ò báyìí tí ìyá wọn á fi pẹ̀lẹ́kùtù bá wọn lò bá mi sọ fún yín pé ká máa mú sọ́rọ̀ ẹwọ bẹ́ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ kọ́ o tó ti yé o lè rí yóò ń yàgò ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n ìyá ti fi ẹ má ṣe bẹ́ẹ̀ o má fi gìrìgìrì pé ìyá rẹ̀ sí nínú súnà o àti jẹ́rì bá a ṣe lè pe ìyá mi ìsinú súnà yóò ní ìyá sínú súnà pẹ̀lú gìrìgìrì bó ṣe lè bàtà bàbá ní bàbá ó jẹ́ tó bá wí tó bá wí lẹ́ lórí yóò jẹ́ ẹwà náàbíwá Ibrahim alayhi salam pẹ̀lú gbogbo gbìyànjú lórí bàbá rẹ̀ bàbá rẹ̀ jáde kúrò lè jìnà sí mi síbẹ̀ síbẹ̀ nǹkan arábìwá ìmọ̀ sí mú nílé bàbá mi tẹ̀lé mi ìfì ẹmọ náà ọlọ́run fún mi nímọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ síbẹ̀síbẹ̀ bàbá rẹ̀ lè dànù a gbọ́dọ̀ ṣe sùúrù ọ̀rọ̀ tá mọ̀ sọ pẹ̀lú wọn ó pàtàkì púpọ̀ wallahi alhamdulillah ní ìmọ̀ṣàmí o ṣùgbọ́n nílẹ̀ yorùbá àwọn òbí wa nílẹ̀ pàápàá jùlọ àwọn ìyá wa wọ́n èé dìmáàdì fún nǹkan tó pọ̀ àbí kí n sọ pé wọ́n èé dìmáàdì fún nǹkan nítorí èmi sí ni o nílẹ̀ yorùbá àwọn ìyá wa nílẹ̀ yorùbá ìyá ni o wọ́n èé dìmáàdì rárá rárá rárá kálásí àti wà fún yínà rẹ̀ tó fi kọ̀mpí àwọn olúmi tọ́lá pé àṣà wọn bó ṣe tó bẹ́ẹ̀ kọ́nà ti tiwa ti wá nílẹ̀ Yorùbá ìyá rẹ̀ ti mọ̀ pé àbó wá ní ẹ́ ìyàwó rẹ̀ ń kọ́ ọmọ rẹ̀ ń kọ́ bó oníṣòwò sí yọnu nìkan ẹ́ ẹ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe náwó sí wa mọ́ wọ́ rí bùṣà ni àwọn ìyàwó rẹ̀ ìyá rẹ̀ ẹ́ àyíbẹ̀ ẹ̀kọ́ ni ó wọn ṣe rí nìyẹn tẹ́bá tó wá fún wọn ní tíntì ní báyìí ah ó tún mọ́ gbọ́ ọkọ mi ó tún ṣe márèdì pẹ̀lú <laughs> ó ní ọkọ tó wà kí ọ àkànjí ọ̀kín ó ṣe ohun ọmọ lọ́fà mọ́jọ ah ó ṣe ohun ọmọ dáadáa wọn ó jẹ́ ọmọ ìlà fún wọn wọ́n wà rọ́jò wọ́n rọ òjò àdúrà lé lórí tó ti yẹ àwọn kan wọ̀nyí ẹ̀dá pẹ̀lẹ́ ká múra sí dáadáa àìsàbá tí àwọn tí nǹkan yìí bá pọ̀ lọ́dọ̀ wa sí wọn a láǹfààní àti gba àwọn nǹkan míì tán ṣe tó kù díẹ̀ káàtó nínú ẹ̀sìn o rò pé o rò pé yá rẹ̀ o rò fíjìtì yá rẹ̀ o rò fún yá rẹ̀ ní nǹkan Ramadan ni wọlé Ramadan ni lọ yá rẹ̀ orí nǹkan kan títí yé ilé yá ń bọ̀ wá kù sí nǹkan kan bó ṣe mọ́ ṣe lẹ́bí yẹn nìyẹn wá ní rámi mi gbọ́dọ̀ rí níbẹ̀ sàlátì yẹn o sàlátì gbọ́dọ̀ rí níbẹ̀ o wọ́n ló bí yá rẹ̀ nàbí yá rẹ̀ ló bí ọ títí ìyẹn máa dami síwájú ní kó lè balẹ̀ ìpẹ̀lẹ̀ tútù bá a sì máa ṣe òun nìyẹn a ṣe pẹ̀lú pẹ̀lẹ́kùtù ọdọ́wọ́ o ọlọ́run jẹ́ káwọn ìyàwó kan yọnu sí wa o ìyẹn bàbá fáwátà ń bẹ láyé nìyẹn o àbí wọ́n tó bá ní ìyá láyé bàbá láyé tọ́ ìrẹ̀kan jẹ́nà ó sì sílẹ̀ fún ọ ẹ̀dẹ́ka mójútó dáadáa àwọn tá àwa èyí tó bá kù díẹ̀ káàtó pẹ̀lú ìbálò wa pẹ̀lú wọn ẹ jẹ́ ká tún ṣe ká fi dáadáa ká fi rọ́pò owó la níní ká náwó ká fi ṣe tó dáa lórúkọ wọn ká àdúrà lọ́pọ̀lọpọ̀ ká máa ṣe fún wọn tó bá jẹ́ mùsùlùmí tí wọ́n ṣe kèfèrí títí alhamdulillah gbata wọn táyì náà gbọ́nà ti di bàbá àbí àti di ìyá níjẹ́ ni wọ́n ní ẹ̀ yẹn ẹ̀ ẹ̀ kí mọ̀ kankan mọ́tẹ́ sí níyàwó àti gbọ́ àti wá níyàwó ní sí mọ́ta ní àà ah, ẹ̀tí mọ́kankan mọ́tẹ́ sí bímọ àtúndímọ ẹ̀tí mọ́kankan ẹ̀tí bọ́kùnrin ní àtúnbọ́kùnrin kí ló kù ní sìn ìdá ẹ̀tí ìkú ló kù báyìí tó túmọ̀ sí pé gbogbo náà ti di bàbá àti dòbí òbí kan ò sí níbi kankan mọ́ àti wẹ̀wú ẹ̀ ká tó dáadáa o kátó torí ọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ ọlọ́run yóò dá o ajẹ́rẹ́ àwọn ọmọ wa lágbára ọlọ́run ṣùgbọ́n tó káwa náà mọ sí àwọn tí wọ́n tara wa jáde ká sì dáadáa ká sì dáadáa ṣe aládùúwà tí òbí bá ń ṣe fọ́mọ láyé fojú kéré ẹ̀ tó yẹ pé ọwọ́ tó ní bàbá láyé àbó ní àláyé àbó láwọn méjèèjì láyé ah tán ti ṣe lẹ́nà lójú náà ṣùgbọ́n tó ṣe láǹfààní pé tán nínú ẹsẹ̀ méjì kan àbòsì ní méjèèjì dìmọ́ wọn o jẹ́ kọ́ máa ro àjàdúrà fún ọ ọmọ ọ̀rọ̀ ilé ẹ lórí tòdì má jìnà sí wọn torí pé wọ́n ń ṣẹ̀ṣà látù wọ́n ṣe bídíà má torí yìí jìnà sí wọn ìyá rẹ̀ nìyá rẹ̀ torí pé ìyá rẹ̀ ò sí mọ́ lò jáàbù má jìnà sí wọn torí pé àbá rẹ̀ ṣòkòtò wọ́n ṣe ń wọ́lẹ̀ má sí wọn àbá rẹ̀ mutí má jìnà sí wọn ó ṣe zìnà má sí wọn nígbà tó bá jìnà sí wọn ìwọ tí wọ́n bí sáwọn tí wọ́n èso mọ́ wọn wà súnmọ́ wọn láti máa kùn sójú ọ̀nà ọlọ́run ẹ̀dẹ́kan ẹ̀dẹ́ka tún àárín ṣe ó pàtàkì àìfi ìtara àìfi ìkara ìkara bá wọn lò torí pé tó yí àwa kò tí yé wọn a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ kò tún gbọ́ yí dáadáa báwo torí pé ó fẹ́ tẹ̀yà rẹ̀ lọ́rùn kó bá ṣe tọ́lọ́run bò fẹ́ ẹ̀ máa mi ni máa mi sunkún lójoojúmọ́ wọ́n ní kí n yọ jáàbù mi torí ẹ̀ ẹmọ ẹ̀sìn mọ̀ ẹ̀lẹ́ rẹ̀ kà fún wa pé ọlọ́run mọ̀ yọnu sí yàn tó ìbá yọnu tó ìbá bínú ọlọ́run bínú sí yàn ìbẹ̀kọ́ bínú sí mi tó lè mọ̀ pé ẹ́ ṣùgbọ́jọ́ ẹ̀tọ́ ọlọ́run nù ẹ ní ìkírun déédéé kí máa mi nì wọ́n ní dúró sí ṣọ́ọ̀bù wọ́n ní àwọn ṣe pé fún mi ti má kírun déédéé à kò sí tó jọ o wọ́n ní yóò ìwọ ọlọ́run ó ju tòbí lọ ẹ̀tọ́ tọlọ́run ó ju tòbí lọ jẹmọ́ ó ju tòbí lọ o <coughs> kámọ́tí wọn sọ tàfà tàfà kan wà ní èmi okun ẹ̀kẹ́ o ẹni tó bá kọ́ ẹ̀hàn kí ó gọ́ ó lè mú ìyàn lọ sóko oko ẹrú kó lọ sọ ẹ mọ́ mú mi lọ mọ́ mi lọ yẹ́wò tẹ̀lé bí àbúgbọ̀ gbogbo ìyàn rẹ̀ dá nìyẹn tó ti yé èyí tí súnmọ̀ kan wà ní pé lẹ́yìn ọlọ́run àtàmádùwà Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni tó tún gbọ́dọ̀ tóbi lẹ́mìí wa tó tóbi wa méjèèjì tó díye jísúnà kọ́ wa tọ́ èyí tí àwọn àfọ́ òní dídí àmọ́ fi kọ́ àwọn ni pé lẹ́yìn ọlọ́run àtànábì àwọn àfáà ló tún kù kò sí yẹn lẹ́sìn Islam tó ń tó bá ń tó bá tẹ́sìn bá ní ọmọ Ehe, gbogbo ẹ̀kọ́ mi kéwù ẹ̀hẹ́ ló wá ní kí ni kí máa sìn yín bí ẹrú kí wá fún ilẹ̀ fẹ̀ẹ́ tẹ́tọ́ lọ́wọ́ kọ́ àwọn ọmọ sọ níbi pé bàbá rẹ̀ báyìí ìyá rẹ̀ báyìí àfá rẹ̀ báyìí òbí rẹ̀ ni ibi tí mo ti wá sí ibi tí mo gbà wáyé ẹ̀ẹ́sì wọn àwọn afá wọn ni ẹni lọ òsùn tó jọ àwọn afá rẹ lélẹ́yìn àwọn afá rẹ Sheikh Albani rahimahullah àwọn ọmọ sábà máa ń sọ̀rọ̀ yìí wípé àwọn ti rí ọmọ kéwu oníbídíà kan nílé kéwu wọn sáfà ń sọ wípé ta ni nínú ẹ̀yọ́ ọmọ kéwu tí ó lọ gbórí bàbá rẹ̀ wá ọ̀rọ̀ báyìí lọ ti pẹ́ ọ̀rọ̀ 60 nílùú Jordan ọmọ wọn wọ́n ní èmi èmi èmi ẹ̀mọ̀ wọ́n ń dù torí pé àfà ló pa láṣẹ tẹ́tọ́ lọ gbórí wá nìkan bá nọwọ́ afáwọn àgbà kan nínú wọn ìwọ lọ láàrin ìṣẹ́jú àyá ó sì lọ sí gbé lọ bá rẹ̀ dé ó tẹ̀lé afáwọn ní irú ẹ̀ láàrin ní sí irú àwọn dẹ́gẹ̀dẹ́gẹ́ bẹ́ẹ̀ láàrin ọmọ ọmọ ọmọ ó sì ń wú ẹ̀sìn ọmọ ọmọ ó sì ń wú tó lanu padà tó ń bọ̀ wọn sàábì ànábì muhammad sallallahu alaihi wọ́n pè ń dẹ́dẹ̀ wúrẹ̀ kíní kan dẹ́dẹ̀ wúrẹ̀ kíní kan òpònú kíní kan àwọn muhammad sallallahu alaihi wa bẹ́ẹ̀ lẹ́rẹ̀ lórí ah ọmọ àfáwà náà ni tó bá ń wọ náà jọ wàlá ẹ̀rọ lẹ́gbẹ̀ẹ́ fún ní ó yẹ fún gbígbóná lẹ́gbẹ̀ẹ́ fún ní ó yẹ fún ní ṣùgbọ́n kì sí kò sígbà láàyè kẹ́ wá lórí ìbàjẹ́ wọ́n ti ni o ẹ máa wo ṣé padà dé pé ìsìláàmù ìtàn sọ gan-an kì í ṣe tó sí mú wa bẹ́ẹ̀ ni ọmọ àbá wa ó sì mọ ọkọ so sunna orí máa ń pín ẹ́ ìmọ̀ pé bí alájọṣọ́mọ́lú tó gbàjọ fún 20 years láì lákọsílẹ̀ kò sì ṣòwò tán ìtànẹ́jẹ̀lẹ̀ ní o aláwọ̀ṣà àwọn wasallallahu alaihi Muhammad wa ala alihi wa ashabihi wasallam náà questions kágbà ìbéèrè mélòó ìbéèrè méjì ok ah béèrè gbọ́dọ̀ pọ̀ lálẹ́ yìí àwọn obìnrin ṣé béèrè wa one um, ok ok now number one you one two three four wọ́n tó wà níwájú ní four five ah no six seven.